gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábẹ́ ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam wa radiyallahu ta'ala anhu. ẹ dákun ẹ wí bẹ́ẹ̀ radiyallahu ta'ala anhum. gbèsè tí èmi àtẹ̀yìn jẹ ni a sì máa san ila qiyam gbogbo ọgbà tí wọ́n bá ń dákọ̀ àwọn sọ̀hábí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam mọ́rọ̀ san gbèsè tiẹ̀ o radiyallahu ta'ala anhum ọlọ́nkọ́ mọ́ sá sàlékún ìyọnú rẹ̀ bàbá sàlékún fáwọn sọ̀hábí anábùwà Muhammad sallallahu alayhi wa àtàwọn ará ilé àtàwọn sọ̀hábí àti gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá anábì náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alikiyama ìwà masa ka ẹnìkọ̀ọ̀kan wa náà kunu àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀. àkórí ọ̀rọ̀ wa ní òní òun náà ni ẹ bí àwọn àlùfáà wa ti kéde ni. عقيدة المسلم في صحابة رسول الله صلى الله عليه وسلم kí ló yẹ kó jẹ́ kí ló yẹ kó jáde ọkàn mùsùlùmí mùsùlùmí la pé o gbogbo ẹni tí ń pè la ilaha illallah muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam kí ló gbọ́dọ̀ wà lẹ́mìí ẹ̀ nípa àwọn sọ̀hábí ànábì kí ló gbọ́dọ̀ máa jáde lórí ahọ́n rẹ̀ nípa àwọn sọ̀hábí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí lákòórí wá sí hadha bayanu linnasi lónìí bá a ti máa bẹ lọ́hùn àtẹ̀mí tí wọ́n ní ń wí àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ náà ọlọ́nkọ́mọ́sá sàmànà gbogbo wa ọlọ́nkọ́mọ́jẹ́ mi ó sì wí ntọ́lọ́wọ̀n ò wí èyí tá nàbí ò wí ọlọ́mọdé lè wí ẹ dákun bá ń sàmì. bẹ́ẹ̀ náà bá wá gbọ́rọ̀ ọlọ́run tẹ́ gbọ́ta nẹ́bí ibi tí wọ́n sọ lọ ọlọ́run níjẹ́ iná gbọ́ lọ ọlọ́run ọsọ sọ ń bẹ̀ àṣìgbọ́ ọlọ́run kọ́ la náà o. kí n tó bọ́ sínú lẹ́kṣọ̀ ó wù mí kí pàtàkì jùlọ àwọn bàbá wa honourable justice Salih Ọlọ́ntóyìn Muhammad tí gbogbo wa mọ̀ sí justice S.O. Muhammad mo wà ń lé ní a few minutes to ten ni wọ́n ní wọ́n ti dé yàn aago mẹ́wàá wọ́n ti wà ní ìdí èmi wọ́n sọ fún ọmọ ní à. Ah, àwọn yẹn wo àwọn òtútù òjé wọn tètè mọ jáde mọ ọdọ aago mọ́kànlá wọn ni mọ wọrí kí n máa bọ̀ ńgbà tèmi ní bọ̀ ọ̀nà àwọn odò ọ̀rọ̀ ọlọ́run lẹ́ka kún sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam wàláyé wọn lọ jẹyìn lógún inú ọmọ làwa wà sí i wàláhì làzim kí la fẹ́ wí tẹ̀ ẹ̀ ti gbọ́ yìí. àmọ́ ń sọ wọn ò fẹ́ ká máa yin àwọn báyìí àmọ́ mo fẹ́ kọ́ jẹ́kọ̀ọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa ni. kéèyàn ojúra rẹ̀ lẹ̀ fọlọ́run kojúra rẹ̀ lẹ̀ fún sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni ọba ṣe bẹ́ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gíga ni o Baba ọlọ́run níjẹ́ máa padà sí ibú o ọlọ́run níjẹ́ máa padà sí ibú o ọlọ́run níjẹ́ máa padà sí ibú mo fi tiwọn yìí náà mo fi ṣàdúrà fún gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin àlùfáà wa ní high table maybe other side of the hall gbogbo ẹ̀yin ìyá wa náà gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò ẹ̀yin ọmọ wa náà mo kí gbogbo wa báyìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. maala abdulmumin mo rò pé ẹ ti ṣàdúrà fún àwọn ìyá wa. tọ́ torí èyí ò náà ẹjọ́ jẹ́ kọ́ fún wa lẹ́ẹ̀kan sí i gbaranti à ń ṣe ní haza bayanu lè náà sí náà nù. sẹ́rí tí ó le jù òun ni kéèyàn ó lo ń tókè wàláhì làǹfì ó ṣòro bàbá tanra wa ló bẹ́ẹ̀ bá ń ké tí ń fa tó dùn ẹjọ́ kan. ǹjọ́ bá díẹ̀ lọ́lọ́run máa mú dúró ọlọ́run máa ṣàjà wà nù àwa díẹ̀ náà ni. àwọn bàbá wa yìí tún kọ́ wa lẹ́kọ̀ọ́ yìnyín náà. Ah. àwọn màmá wa tó bí wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ni méjèèjọ náà lásùn yá lákẹ́wọn báyìí. nígbà táwa wá ń dọ́gbọ́n sọ fún wọn pé tọ́ ọ á eh, ti yọ̀ǹda yín wọ́n ní yọ̀ǹda bó o kọ́dà ó báyìí pé lọ́la ni wá sí èmi ń bọ̀ wàláhì làzim bí a ti wí nù. tọ́ ẹ̀jẹ̀ ń dànù torí ntí mo fẹ́ ká kọ́ lẹ́kọ̀ọ́ pọ̀ torí pé ntọ́sẹlẹ̀ yìí wàláhì ọlọ́ọ̀lọ́mọye ìrìn àìmọye ọdún tí wọ́n bá wa rìn ní gbogbo ẹni tí ń pèpè sí kí lọ́lọ́run fẹ́ kí là nàbì fẹ́ kódà ẹni tí ò tó wọn amẹyẹ wá àti tí ọmọ lọ lójoojúmọ́ ẹni báyìí ni ó wà láàárọ̀ ẹni báyìí ni ó ṣe ti ọ̀sán ẹni báyìí ni ó ṣe ti ìrọ̀lẹ́ màálù bí wọn lè pàdù kọ̀ọ̀kan lọ àwọn ẹ̀yà wa ni wọ́n kù lágbà gbogbo tí ń jọ máa fà límì lórun tòní àwọn ẹ̀yà tó kù ìkọ̀sẹ́ ni ó dùn wọn lọ mọ́ kọ́ra ń gbà tá a lọ kí àwọn bàbá wa emir náà ṣe é wù àwọn náà wí bẹ́ẹ̀ pé ìyá gbogbo àwọn lọ́lọ́ yìí o ẹ̀mí wà ń bẹ̀ àwọn tí a máa nú ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá náà wọ́n ní kàkà lọ. ẹ dákun kọ́ ẹni tí ò tó báyìí wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa wí fún yẹn pé ìyá kan kú lọ ní ilé yẹn mọ́ àmọ́ wọ́n ní àmọ́ wọ́n ní nígbà tí èsì fáwọn náà mọ̀ ọ́ nígbà tí èsì fáwọn náà ké báwọn ti lágbára rẹ àwọn ò lò wàláhì inú mi dùn ni mo fẹ́ sọ sí sọ. ẹ̀ẹ́kejì kó sì jẹ́ fún gbogbo ẹ̀ tọ́lọ̀ ń pọ́nlé gbogbo ń tẹ̀yọ̀ fi pàtàkì ní bàbá ìpàtàkì àlùfáà tọ́ta àfáà retired grand caddy of the state. Bàbá ní apá àbá àtúnṣe ìjọba àbá àtẹnubá wà ní wọn. Ìjọba bá fẹ́ kí sá àbá grand caddy àbá àbá wàrà. Retired grand caddy ni wọn. Ẹ dákun kí ọmọ ọba ni wọn. Ẹ dákun kí kú jàmọ́. Wọ́n tún sọ̀kan ìmọ̀ bọ́yọ̀ ọgbọ́n bọ́yà ilẹ̀ tó wà ń bẹ̀ wọ́n láti àwọn èèyàn pé èmi ọ̀dáná o fẹ́ bá wá ní mo náà ń pè mí náà wàláì pọtọ bẹ́ẹ̀ wọ́n ti tẹ bẹ́ẹ̀. wọ́n ní ẹ̀mí ọba àbí yàmà wọ́n ní mo ti wí fún wọn pé bí wọ́n bá wà dáa bọ́lọ̀ ti kẹ́ tó yóò sì sa ahun ẹ̀ láhùn mi mí. ẹ dákun ẹ stéèjì wo ló kù fẹ́mi àtiwọ́ tá a jẹ́ ọmọ ọba tá a já dájọ́ tá a já afá àgbà tá a tó lówó. ẹ dákun ẹ dákun ẹ kọ́ ni o ẹ̀kọ́ ni o gbogbo ní kí n wí ó lè má tẹ wọn lọ́rùn àwọn ọmọ ọ̀dà ọmọ yọ̀ǹda mo fẹ́ kọ́ jẹ́kọ̀ọ́ kò sí ẹ̀kíwìtì mọ́ ẹ̀ ọba kan rẹ̀ ló kù dẹ́kun ẹ̀ tí ọ̀tí ẹ̀ wá ní gbogbo ń ta kàkálẹ̀ ibà bá ti ní tó máa lọ yàwó ṣe máa yàwó dáná ọ̀rẹ́ yìí ìyá rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rẹ́ yìí rẹ̀ ní ọlọ́wọ́ sọ ilẹ̀ kan dáadáa kọ́dà pé pélé iná lórí mú lọ lé ní àgbà bàyá mi náà lónìí wọ́tá ìròkó. kákan máa ké tẹ̀wẹ́tíkálì ọ̀rọ̀run wọ́lá ìrọ̀rùn. gbogbo ọjọ́ máa pẹ́ ẹ̀mí àtiwọ́ náà gbogbo ọ̀nà ọlọ́run jẹ́ káwọn òbí wọ́n pẹ́ láyé kí wọ́n ti lọ́n kí àtàwa náà gbogbo ọ̀nà ni kódò lè kàn bí kò bímọ wọ́n wò ó ti kú mọ́. kódò lè bí kò bẹ́ẹ̀ bóyá ló ti sinmi rẹ̀ yàwó ó bá ti pẹ́ àwọn àgbàlagbà náà lọ́lọ́ ní wọ́n rẹ̀ yà láàrin náà ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gúngún àtàlábí ara ní gbogbo òjò nìkan kan wà àtàwa náà ọlọ́wọ́ mẹ́tẹ̀ tèmi àtẹ̀yìn náà dúró àmọ́ ò ọ̀sẹ̀ tí ó sì máa o bẹ́ẹ̀ bá ń kọ́ fáwọn ẹ̀sọ́ àgà láti ṣe nǹkan kan sí àwọn sàbínú bẹ́ẹ̀ bá ń kọ́ fáwọn ẹgbẹ́ tèmíà ìwọ náà rí tẹ́lọrí àyí ìwọ náà tó bẹ̀rẹ̀ náà bàbá ẹ̀ tó Muhammad ṣe and heaven did not fall ọ̀ràn ọ̀yá ọlọ́wọ́ kan ilé kan dáadáa ẹ dákun mọ́ mọ́ pé ìwú fún yín pé sọ̀nkà báyìí kò sí wa lẹ́mìí tèmi náà mo fẹ́ káwọn èèyàn rí lẹ́kọ̀ọ́ ẹ dákun ẹja sí ní tanra wa ẹja sí ní tanra wa gbogbo ẹ tí kìí ṣe yìí lè jẹ́ pé mo pàpà àtúnmi ẹsẹ̀ wa àti bẹ́ẹ̀ lómi irú tó tẹ̀lé ká ah, ẹ̀dá ya gbọ́ àbá irú wa ká irú wa gbọ́dọ̀ mẹ́sẹ̀ irú wo lérí pé irú wa irú ọlọ́run forí jì wá sí ah, ẹ̀ mọ bí ìyá ti wá ní ẹ̀ mọ àwọn ọ̀rẹ́ mi ní gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún bàbá yìí bẹ́ẹ̀ ti wá fi gbogbo ẹ̀ lẹ̀ fún kọ́ọ̀tù náà ọ̀rọ̀ ọ̀sùn ìhòòhò sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọlọ́run ọ̀sàlékún àgbéga rẹ̀ fún yín níbi ayé yóò wá ṣe ètò ìdìbò ẹ̀rọ fún mi láì fìyà bá. àpéjọ tó mùsùlùmí ìsọ̀hábà rasulillahi sallallahu alaihi wasallam. tí láti ọ̀sẹ̀ èmi àti wọ́n jẹ́ nípa àwọn sọ̀hábà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ fún bàbá pé kọ̀ á pé kọ̀ á gbé ẹlòmíràn mà lè má kì í mọ implication rẹ̀. ìyẹn ti pé ìwọ̀n àtúbà rẹ̀ tó kú ojú wáyà nínú mi àwọn tó fi ọkọ̀ kó bì o. àyílà rẹ̀ tí ó fi lóde yóò fọ́ sáwọn kọ̀ á bà yóò lè mọ́ o. rọ́bì ọ̀mọ́ ọ̀gùn tán lánàá orí ẹ̀mí ò gbọ́ fẹ́ máa ń pè sàáfẹ́ sàáfẹ́ wọ́n lè lómi ọmọ bára wọn ṣàwàdà ní assembly ní àga sàábé tí ọmọ ń jí ń rí. àwọn ọ̀rọ̀ ajá kẹfà pàtàkì lọ́kùn náà wà láàyè àlèmọ̀ kẹkẹ nínú ẹ̀sìn dáná sí yìí kí ẹ bá ipá wọn gbọ́ lọ́dọ̀ àdánù ìṣẹ́ fún wa. sọlọ lọ́hùn àjẹ. àwọn tó lọ wá lò báyìí fún ìṣẹ́ dáadáa báyìí. ọyẹ mi rí ọmọ ipò wọn ó yẹ ká mọ ìwọ ọmọ ó yẹ ká mọ ẹ̀tọ́ ọmọ òun ni hada bayanu lè nẹẹsì ní káwá sàlàyé níwọn bá lásìkò bá ti tó wọn. ẹ rí bá a ti hàn ní tọ́pìkì yìí àmọ́ mà ni ó sì ṣe ká pé àkídàtu ahlu sunnati wal jamaa pé kí ni àkídà àwọn súnà bóòlù ńsúnyà ti mú ọ̀hábẹ́ lọ́wọ́ àmọ́ àbí bẹ́ẹ̀ pọ̀ ìpọ̀pọ̀. Sẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ tò ní kọ́dà péré súnsúnà ọ̀pọ̀ àfídákú àdá. Èèyàn gbọ́dọ̀ máa yọ rẹ̀ kó nu súnà dá ayẹyẹ wọn. Torí pé kò sí ti ń jẹ́ súnà ìsìláàmù. Tàbí súnà àdẹ́gbọ̀ àmọ́ àmọ́ tàbí ní tàbí mú ìsìláàmù wá tàbí lọ́gbẹ̀rẹ́ àdàbọ̀ àmọ̀kànmọ̀ àmọ́ ọ̀rọ̀ níbi yìí. Bẹ́ẹ̀ bá jẹ ìjìwá bá ń gbé ń tara ẹ̀ náà dé rákùnkùn náà ń. Wàláyé ọ̀rọ̀ àwọn sọ̀hábí ọ̀kan ọ̀kan mi o. Gbogbo ohun Mùsùlùmí téèyàn ọba jẹ́, gbogbo òbí tí ọba wà, gbogbo òjọ tí ọba bì lọ́ọ̀bì sí ọ̀gá wa làwọn sọ̀hábì ànẹ́bùwà mọ̀. kọ́dà mọ́lá abdulmọ́mí ọ̀rọ̀ oníyè kọjọ́ ọ̀rọ̀ wọn wá kí n ta ojú fún yín o kọ́dà àkèkì káírò àkèkì síríà àkèkì alimọ́gẹ́rẹ́ bẹ̀rẹ̀ àrùbí gbogbo títí mùsùlùmí tí wọ́n bá wà àpàlà ìrẹ́kọ̀rọ̀ sọ̀hábọ̀ jẹ́ wa lórí aláàmọ́ jíńgẹ́ ìsìláàmù kí ẹ bá ṣe kí ni ṣe bá ṣe torí tiwọn. àkùrá ìṣe mi rẹ kí tó ké láàárọ̀ yóò tó wá fún ọmọ kéènì láti ọ̀gá. sọ́hábà tó wà lọ́wọ́ ni àná. àwọn sọ́hábà yìí náà ni lọ́mọ́tà sàlékún yọnu rẹ̀ sí fún wa. torí náà àkọ́kọ́ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ sàwùjí ọ̀rọ̀ káyọ̀ ọ̀rọ̀ ìbò ọ̀rọ̀ lárúbáwá ọ̀rọ̀ àwùjọ ọ̀rọ̀ Yorùbá ni kọ́nà ni mo fi ní kẹ́ ẹ bá ń pe yunus lẹ́ẹ̀kan pẹ̀lú ọlọ́jáde mo ti wá rí ní tí mo fẹ́ káwọn èèyàn gbọ́ àfi wọlé. ìṣẹ́jú kan péré one minute fifty five seconds ó ti di ìṣẹ́jú méjì nígbà tí kò yí. tájọ́ sọ̀rọ̀ ní kílíìpù yìí sheikh al-azhar al-imam al-professor al-ustad al-doctor ahmed al-tayyib. ìsìn ṣéèkù lazarus ti ń bẹ lórí àtàtì àti cairo lónìí pọfẹsọ ahmed akọyè jazakallahu anisọ abati khayra láìpẹ́ yìí mo rí sílẹ̀kù yìí ọwọ́ àti déédéé pé a ah, méjèèjì nìkan bọ̀ bisimilayi ah, ajimu idin. wọ́n ní bóyá ń gbà tá a sọ fún wọn tẹ́lẹ̀ ọ̀dà ẹ máa prepare rẹ̀ àwọn èèyàn gbọ́ a máa ń jẹ́ ẹjẹ́ máa fún yín ní sọ́márì tí sèkò lazaro yìí bẹ́ẹ̀ bá ṣe tẹ́ ẹjẹ́ mọ́ o ọ̀rọ̀ gbangba ọ̀rọ̀ adábàyánu lè náà sí ẹ̀wọ́ nu àwa náà ni àwọn ọmọ Ìlọrin lẹ́yìn àmọ́ sèkò lazaro la ní ó gbé yìí ọmọ Cairo la fẹ́ gbọ́ dìsí ẹ dákun torí àsìkò á gbọ́ amẹ́jì ń fún yín ní sọ́márì ń tàfà yìí àgbà àfà ń gbogbo mi sọ̀rọ̀ lónìí wọ́n bi wọ́n wọ́n ní ta ní ń jẹ́ sọ̀hábé ló dóhun wọn ní bí wọ́n báyìí málàbùnmí náà ààrẹ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ bá ti tán bàbá yìí ní ah, ta ní ń jẹ́ ẹ ń ṣàlàyé fún yín abẹ́jẹ́ ń tiẹ̀ kọ́kọ́ sọ nǹkan kan fún yín wọ́n lọ́rọ̀ táwọn fẹ́ máa sọ ń pa àwọn sọ̀hábí ànábì yìí radiyallahu anhu wa sallallahu alayhi wa sallam bàbá yìí ni gbogbo tí ń bá ń wí pé sọ̀hábé rí báyìí ní dáadáa ẹsẹ̀ báyìí fún sọ̀hábé lápẹ́lé ẹjẹ́ ń jẹ́ ó clear sí pé èmi kí n fún wọn o èmi kí n ṣe kí ni èmi tí ń ṣẹ̀ṣẹ̀ ń wọ ara bọ̀ tí ń wọ́n ra sọ àpọ́nlé fi bo sọ̀hábì ànábì bàbá yìí ní ẹ̀tọ́ wọn ní tọ́lọ̀wọ̀n bá fún wọn ìbẹ̀nu al-Qur'an al-Karim bẹ́ẹ̀ ìbẹ̀nu súnà nẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bàbá yìí wá fi kún pé àìwá fún wọ́n ní la rayba fihi láti wí náà nù kò síyè méjì ń bẹ gbogbo ẹni tí ó bá fún àwọn sọ̀hábé lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n ní yóò fọwọ́ kan ìmánì rẹ̀ ẹni náà àti jẹ́ mùsùlùmí rẹ̀ yóò ṣòro wọ́n ní báwọn bá wá ń sọ pé ẹfún sọ̀hábé lẹ́tọ̀ọ́ rẹ̀ ó gbọ́dọ̀ fẹnu ẹnu àbùkù sọ̀rọ̀ sọ̀hábé kan ìwọ lè máa wò ó pé a ah, kí wá ló lè ń bi pé mo sọ̀rọ̀ sọ abẹ́ kan láì dáa ṣẹ́kù lázàrí ni in tó fi lè ní pé tukazzibu Allaha wa rasulahu tó ń wí òun ni pé Muhammadun rasulullah والذين آمنوا والذين معه أشداه على الكفار رحماء بين تعرفني ọ̀dá ọ̀dá torí náà kò lásọ̀ sọ́márì tí ṣe kò lázàrí sọ̀rọ̀ one gbogbo tí èmi náà ń wí bẹ́ẹ̀ gbogbo tí ma kà fún yín lónìí aláró kí ń ṣẹ̀ṣẹ̀ wá ń pọ́n sàábí ànẹ́bí adábàyánu lè nẹ́ẹ̀sì kí ń ra pẹ́lẹ̀ tipátipá fún sọ̀hábí ànẹ́bí ṣékù lázàrì kọ́ ní ń daṣọ àpẹ́lẹ̀ tipátipá bú àwọn sọ̀hábí ànẹ́bí ọlọ́run ló dáàbò wọn gbogbo ẹni ọba wá fẹ́ sí aṣọ àpọ́nlé yìí kúrò lára wọn irun tí ṣékù lázàrì wúyẹ àwa náà wí o kó fi èsì ìmánì rẹ̀ kó fi èsì ìsìláàmù rẹ̀ gbogbo wọn tí wọn bá sì wọn ń fẹnu tabasa abẹ anabi létí rẹ náà ntí wọn náà bá wá wí fọlọ́n pé èmi gbọ́ àmọ́ èmi náà dákẹ́ ni kọ́ńkálukú náà ọmọ àbẹ́mi náà ń hó kọ́ńkálukú náà ọmọ tọ́jú tí ó wí o mo sì fẹ́ ẹkún ọwọ́ abẹ́ ó ṣe tún kínní òun ṣe o àdùn àtòkò yà yín o. lẹ́yìn tí lazar àti tí sẹ́kù lazar wí yìí ṣékù lázàrì náà ọmọ ọ̀gbọ́dọ̀ bá pèlé ìyá rẹ̀ ńlẹ̀ kó sí kí ni ọ̀sàsọ̀dá alimamu Malik ibn Anas imamu Malik kí jí gbogbo wá ń tẹ̀lé ni rahimahullahu ta'ala kí ni imamu Malik kí wí nípa ẹni ọ bá sọ̀rọ̀ sọ̀hábí annabi lọ́nà tí ó dáa qala alimamu rahimahullahu alimamu maliki ni ẹwọ àyà kanú al-Qur'an al-Karim nínú suratul Fath tí lọ́lọ́run wí ń bẹ́ẹ̀ àyà tí mo mẹ́nu lélẹ̀ kan ni muhammadun rasulullahi wallazina ma'ahu alimamu maliki ni olúwaróyìn àwọn sọ̀hábí annabi tí tí tí ń bọ̀ lọ́lọ́run wá parí ẹ̀ sí liyaghiza bihim alimam maliki ni ọlọ́run ní mo ṣe àwọn sọ̀hábí bí mo ti fẹ́ ṣe wọ́n torí kọba máa bí àwọn tẹ̀fẹ̀ inú. Wàkọ́lá Máàlìkùn, Máàlìkùn ní bí èmi ti mú ní pé gbogbo ẹni tí sọ̀hábé bá ń bínú tẹ̀fẹ̀ rí ni kìí ṣe Mùsùlùmí. Wàlá ìdí Màmú Máàlìkì ti yìí. Wọ́n ní kí ló dé ọlọ́lọ́ ní torí náà ẹ̀dá kan ọ̀rọ̀ nu látàná àná làwọn ìmáàmù Málíkì ọ̀rọ̀ nu lónìí òní làwọn tani Sheikhul Azhar ah, láti ẹ̀wá sọ̀rọ̀ àwọn àfáà táwọn òní gàmí àfi súnà nẹ́bì àgbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ máa kó jọ̀rọ̀ bàbá bá sí yàyìn àbọ̀rọ̀ bàbá Albani láti ṣẹ̀ máa wájú bàbá Albani ní ẹ̀gbọ́dọ̀ búzọ abé abẹ́yẹ ọmọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀rẹ́dì ọ̀yà ọ̀yà ọ̀yà الموضوعات التي سنتكلم عنها في شهر رمضان المبارك ونبدأ مع فضيلتكم في حلقة اليوم بتعريف الصحابة بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه وبعد ف آه، ما آه، نؤمله في هذه الحلقات أو على الأقل في بداية هذه الحلقات أن نعرف ما هو معنى الصحابة من هو الصحابة نعم. حتى يتميز عن غيره وما هو موقف آه، أهل السنة والجماعة منهم نعم. انطلاقا وأركز انطلاقا من القرآن الكريم والسنة النبوية عندنا نصوص تلزمنا نعم. نحن المسلمين جميعا بأن نضع خطوط حمراء عند هؤلاء الأصحاب الكرام نعم. يعني احنا لا نجامل لا نتجمل لا نتزين لسنا نحن الذين نعطيهم الحق لا. نعم. أو, أو يعني نطفي عليهم هذا الجلال أو هذا الإجلال أو هذا التكريم لا هذا حقهم أثبته القرآن الكريم وأثبتته السنة النبوية المطهرة وبحيث إذا لم نقم بهذا فنحن مقصرون أو عقائدنا تكون أو يتطرق إليها الفساد ما في نعم. ذلك ريب لأن الإساءة إلى أصحاب رسول الله صلى الله عليه وسلم تعرضك إلى الخروج عن الإسلام ليه تخرج عن الإسلام مش علشان أنك أنت أسأت إلى فلان أو علان لأنك رددت القرآن آيات من القرآن الكريم التي تطالبنا بهذا والتي سوف نتعرض لها إن شاء الله تفصيلا في الحلقات القادمة و فضيلة الإمام بالأمس تناولنا إشارة إلى الموضوعات التي سنتكلم عنها في شهر رمضان المبارك لسنا نحن الذين نعطيهم الحق نعم. أو, أو يعني نطفي عليهم هذا الجلال أو هذا الإجلال أو هذا التكريم لا هذا حقهم أثبته القرآن الكريم وأثبتته السنة النبوية المظهرة نعم. وبحيث إذا لم نقم بهذا فنحن مقصرون أو عقائدنا تكون أو يتطرق إليها الفساد ما في نعم. ذلك ريب لأن الإساءة إلى أصحاب رسول الله صلى الله عليه وسلم تعرضك إلى الخروج عن الإسلام ليه تخرج عن الإسلام مش علشان أنك أنت أسأت إلى فلان أو علان لأنك رددت القرآن آيات من القرآن الكريم التي تطالبنا بهذا والتي سوف نتعرض لها إن شاء الله تفصيلا في الحلقات القادمة و ọ̀nà. Sheikh Ajia, Tulzimuna Nusus bi Annadu Akututan Hamra. Ẹ̀mí orí sọ́yìn rántí sọ́márì wọn. Sheikh Lazari ní Násùn Bẹ́nú Alkùránì tó pọ̀ o, tó ní red line ní, lẹ́mọ̀ tí ń jẹ́ red line. Red line làwọn sọ̀hábí ànábì. Ẹnu ọgọ́dọ̀ gbéyà. Kòtútọ́n حمراء كونتينيو إيه، نعم آه، آه، ما آه، نؤمله في هذه الحلقات هو أن أو على الأقل في بداية هذه الحلقات أن نعرف ما هو معنى الصحابة من هو الصحابة نعم. حتى يتميز عن غيره وما هو موقف أهل السنة والجماعة منهم نعم انطلاقا وأركز انطلاقا من القرآن الكريم والسنة النبوية عندنا نصوص تلزمنا نعم. نحن المسلمين جميعا بأن نضع خطوط حمراء عند هؤلاء الأصحاب الكرام نعم. يعني احنا لا نجامل لا نتجمل لا نتزين لسنا نحن الذين نعطيهم الحق نعم. أو, أو يعني نجي عليهم هذا الجلال أو هذا الإجلال أو هذا التكريم لا هذا حقهم أثبته القرآن الكريم وأثبتته السنة النبوية المظهرة وبحيث إذا لم نقم بهذا فنحن مقصرون أو عقائدنا تكون أو يتطرق إليها الفساد ما في نعم. ذلك ريب لأن الإساءة إلى أصحاب رسول الله صلى الله عليه وسلم نعم. تعرضك إلى الخروج عن الإسلام ليه تخرج عن الإسلام مش علشان أنك أنت أسأت إلى فلان أو علان لأنك رددت القرآن آيات من القرآن الكريم التي تطالبنا بهذا والتي سوف نتعرض لها إن شاء الله تفصيلا في الحلقات القادمة و... آه، أنا شيخ الأزهر الأستاذ الدكتور أحمد الطيب بروفيسور أحمد الطيب sheikh al-azari tòrun tòní kíni déètì òní torí wọn ń ka kíní ìkàlẹ̀ òní ní twenty first of february two thousand and twenty one tí ń ṣe déédéé ẹgbẹ́ kẹsàn-án oṣù rọ́jàbù fourteen forty two ọlọ́wọ́ san bàbá ilẹ̀ san dáadáa ọ̀rọ̀ lẹ́gbẹ́ ni kò tó hamra red line wàláì bó torí ni ẹnu ò gbéyàn débi kọ́mọ wa sọ̀rọ̀ kan àbúmi nínú àwọn sọ̀hádà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà tí ọ̀tá bùkún sí sọ̀hábìlà. agbọ́tí Sheikhul Azhar hafizahullahu ta'ala wa jazahullahu ta'ala khayr agbọ́tí alimamu Malik imamu Maliki imamu daril hijra imamu gbà nàbí. sallallahu alayhi wa sallam. òun ló fi jẹ́ pé ẹ dákun kí n tún rí emphasize ẹ̀ ọ̀rọ̀ àwọn sọ̀hábí ànábì nìkan da orúmọ lójú ọ̀rọ̀ àwọn súnná ọkọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ mùsùlùmí ni àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá sún àpèjúwe ìmọ̀ wa ní ní tí ò ju bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ kan àbọ̀ lọ lónìí nílẹ̀ haúsá ní kánò ẹnu gbé ọmọkùnrin kan náà olóhùn kéjìrà kan náà ni bíńkì ń bú Abu Huraira radiyallahu anhu ní ń bú àwọn ìyàwó ànábì radwanullahi alayhin olóhùn kàjẹ́ra ọ̀kàjẹ́ra ọlọ́mọdé akákàkùkà àmọ́bí à ń lọ ni pé ìta ń wú fún yínlẹ̀ Yorùbá òun lára Kánò tẹ o gbogbo mùsùlùmí Kánò wọ́n lẹ́ni yìí ní kàdìrí lòun àwọn kàdìrí kọ́dọ̀ ọ̀tọ̀ra ìtẹ́tíblé àwọn ọmọ tí bàbá kan náà jọ bí wọn ni wọ́n kọ́ dìde ègéǹtì rẹ̀ gbogbo ni wọ́n dìde á kọ́nà wọ́n sọ fún pé ó kọ bàbá rẹ tó ń lò ní náà bàbá rẹ ò gbélé jẹ kó láyé torí khalifa ni ẹ̀yin náà gbọ́nú ròyìn kọ́dà àṣẹwá dé látọ̀dọ̀ ìjọba àpapọ̀ pé kò gbọ́dọ̀ ṣe wá sí mọ́ kò gbọ́dọ̀ kọ́ yẹn kéwú mọ́ wọ́n ti gbogbo olè kéwú rẹ̀ wọ́n ti gbogbo mọ́sálásí rẹ̀ ọ̀sọ̀rọ̀ ṣẹ́kù lazard ó débò red line nù transformer nù ọgbọ́wọ́lé náà ẹ̀dàkùn àtàn rẹ̀rin ni wàláì ara kánù ṣe tí wọ́n wá bọ́lọ́dọ̀ lọ́wọ́ wàláì wọ́n ṣe tí wọ́n o ọlọ́run ò pé káàtọ̀ máa gbúrò ẹ̀ ká máa gbé ìmáàmù Málíkì nìkan ẹ̀ṣẹ́kù lazard ní kánù tòsí wá bì wọ́n bá sì wọ lójú ẹni tó ọba mọ́ kọ́dà bí i sáàfà béèrè ń kánò tó wọ́n lẹ́nìkan já bùjà báàrù náà sí ó kàbàrà kí ló ṣe kí nìjọba ṣe fún lọ́sẹ̀ sọ́sẹ́yìn ah, ẹlòmíì lè fún mi gbọ́ nǹkan ń wínú wàláyé ọ̀rọ̀ yìí kọjá pé àwọn kan àwọn adábàyá ní ah, ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ bí ànábì tayọ bẹ́ẹ̀ wàláyé ọ̀tayọ bẹ́ẹ̀ lọ́jà wípé kí a mọ̀ ọlọ́wọ́ sàlékún làákàyè ẹ̀yin náà lẹ chúùsì rẹ̀ bẹ́ẹ̀ pé aqidatul muslim pé ẹ sọ fún àwọn èèyàn pé ẹ wá gbọ́ kí ni àdìọ́kàn tí mùsùlùmí gbọ́dọ̀ ní nípa àwọn tó dọ́gà wa àwọn sọ̀hádà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam. ẹ wá rí àǹfààní tí jókòó yọ wà mú wáyé a ti sọ o bí sẹ́gun lazaro ti wí báwọn àfáà ní dọ́hundọ́hun ti yí àtàwọn tòní náà bẹ́ẹ̀ wọ́n wí nǹkan lọ gbogbo àfáà kọ́dà yín tún wí wọ́n láwọn àbúrò rẹ̀ lọ́kọ́ dìde yàá rárá bàbá àwọn òwélé ìṣe lọ bọ́lọ̀ tíra wo lọ kà ọmọ bàbá náà tó kàbàrà ni oge ó tún lẹ́gbọ̀n ọjẹ́ ó tún lẹ́gbọ̀n àní gbogbo wọn ẹ̀gbọ́n rẹ̀ yín náà ń bẹ́ náà tí wọ́n náà takò nù wọ́n ní gbogbo wọn ni wọ́n takò yà kí ló ń wí lẹ́nu yìí sọ̀hábí ànẹ́bì lọ́wọ́ adi tó fi ń ta yín tọ́ ara kánú ṣe jẹ o ọkùntara lọrin ó ṣe o ọkùntara èkó ó ṣe o ọkùntara àbànú ó ṣe o ọkùntara ilẹ̀ yorùbá ó ṣe ń jọ tọ́lọ́wọ́ bá bí èmi àti wọn náà ọmọ èèyàn pàtàkì ní Abdul-Jabbar wọ́n sì pọ́n lé wọ́n pọ́n bàbá rẹ̀ wàláhìláàbí bẹ́ẹ̀ bá dé kánú àmọ́ ń gbọ́ forí lu transformer ọdún bẹ̀. sheikh lazari ló wí pé kò tó àmọ́ra red line ní sẹ́ red line. ọ̀rọ̀ wọn ń jà ní ọ̀rọ̀ nítorí pé wọn kàn ń jà óò wàláyé yóò ń kọ́ kọ́dọ̀ ọ̀rọ̀ torí bẹ́ẹ̀ wọ́n parọ́ mẹ́nìkan wàláyé yóò ń kọ́ wàláyé làwọn bí yóò ń kọ́. àwọn sọ̀hábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam. ẹni ọba gbọ́ tí wọ́n fi sọ abẹ́ ta yín obìnrin ìsìlámù rẹ o báwọn àlùfáà ti wí látà nánà bí ti wí lónìí nù. mo wá ní kí ni azabayalori náà ti wá fẹ́ ká tiẹ̀ wá gbé lẹ́yìn eléyìí ni kan wá ń bẹ ẹni ọba ti rú bí wọ́n ti ń yìí yóò gidi wọ́n sọ. àwọn àwọn nínú tíra làwọn ti ń kà á èyí àwọ̀ ẹ̀mpáwà yín <laughs> eh, eh, bòdìrí nìyí gbogbo tíra ni làwọn ṣéèkù lázàrì náà ká wọ́n mọ̀ pé kàkúkà ní wàláhì làwìn gbogbo tíra yìí kọ́dà wọ ọmọ kéwì náà àká àmọ́ ntí kéwù bá ntí tíra kíkà bá bá lára àyàn ilẹ̀ yóò gbé jáde o àti orí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kọ́dà with due respect with due respect àwọn èsè pé tíra nìkan la kà á fi ìwé kà á fi kéwú kà gbogbo àwọn ọ̀rọ̀ náà wọ́n báyìí. àmọ́ etí e, ọlọ́run ní kí àwọn àlùfáà ó ti gbèsè wa láà pé bí wọ́n bá ti wí báyìí irọ́ ni òdodo ni òun ni ọ̀jáwọ̀ bọ́ọ̀tà máa fẹnu jáwáyà torí náà ẹ dákun kò sí ọ̀rọ̀ bòńkẹ́lẹ́ ń bi tá ń wí yìí àwọn tí ń wí náà sọ ń bòńkẹ́lẹ́ o ọlọ́run ó sì bí àwa bá a bá dákẹ́ yóò bí ẹ̀yin náà tẹ́ ń gbọ́ tẹ́ ń hó. àkọ́kọ́ ni pé ẹ̀kọ́ lọ mọ̀ pé gbogbo tí wọ́n bá ń wí jọ pé nítorí nítorí níta rí tá a fi bú àbú òrera yìí torí níta rí tá fi bú lámọ́yìn ní ìpàdé ìkọ̀sọ̀rọ̀ mẹ́. àwọn àlùfáà sì ti yanjú ẹ̀ lọ́jọ́ tó pẹ́ ẹ jẹ́ mú àtòjú ìtàn kékeré kan wá fún yín. láyé alimami abu hanifa an-nu'man kọ́nà kí n tún fi kún un. ṣe rọrọ àwọn sọ̀hábì ànẹ́bí àti kéèyàn ọmọ sọ̀rọ̀ wọn sọ yìí gbogbo àwọn ìmáàmù ìmáàmù ni wọ́n panukọ̀ lórí ẹ̀ o ọ̀rọ̀ mẹ́lì kí mi ìṣáàfì yìí nìwọ ànẹ́bí nìwọ àǹbàlí nìwọ wà láì tó débi ọ̀rọ̀ sọ̀hábì o. gbogbo wọn ni wọ́n panukọ̀ pé red line àwọn sọ̀hábì ànẹ́bí ẹni ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ kọ́ máa wá nípa àwọn sọ̀hábì ànẹ́bí sallallahu alayhi wa sallam wa radiyallahu anhu láyé alimami abu hanifa kẹfì mọ̀ pé òkútù fẹ́ tẹ̀ ní asáàdì òníkan ẹnìkan wá bá abu hanifa ń jọ kan ọ̀hún náà wà náà àwọn ìkíní yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bínà rẹ̀ bá ti jù àwọn àfáà ń pa ní tẹ̀rí ìdíngélé yóò jó bá òun àìrí pa ní o òun ni pa ń o láyé Abu Hanifa ọkùnrin kan náà jẹun ló òun náà lóun kàdíra ọwọ́ ìwọ̀n ń wí kí n gbogbo gbòòrò kú fàtàbù Hanifa gbé ẹ̀dàkùn ẹ̀ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ mùtí lẹ́nu ó ní Usman bun Affan Yahudi wọ́n ti wí rí ẹ̀gbà náà láyé Abu Hanifa ó ní Usman ibn Affan al-Khalifa àrólé ànábì ọ̀fúnmánù tá ànábì wí lójú ayé ẹ̀ pé máa bọ́rọ̀ ọ̀fúnmán máa fún alábàádà yẹ̀wò ọ̀fúnmánù ṣe é dójú ẹ̀ ní dáadáa débi kókó ànábì lójú ànábì ní a ọ̀fúnmánù tó bá wù ọmọ ṣe lẹ́yìn tòní. ọkùnrin wa ń gbéra òun kì í gbòòrò kúrúfà pé Eh, Usman wo Yahudi ni fa hmm. Alimamu Abu Hanifa àwọn àfa tí wọ́n gbọ́ béèrè béèrè Abu Hanifa ní lẹ́nu ẹ̀ wọ́n níbi tí ń wí ni wọ́n yẹ fi lẹ̀ Abu Hanifa ni wọ́n bá ń sọ fún pọ́ùn fẹ́ wá rí ọ̀rọ̀ ń bẹ bá a ti fẹ́ kẹ́ rí nu àwọn èèjà ò sí jà hmm? ẹ ìmọ̀ kan ìmọ̀ ni. kò síjà a máa búyàn ẹnìkan wọ pátá kò jáde lẹ́nu wa. Abu Hanifa ní ẹwúfẹ́ ní ń bọ̀ wá ọ̀rọ̀ ń bẹ hmm. òun náà gbọ́ pé Abu Hanifa ń bọ̀ tó jòkójòkó òun Abu Hanifa imam Abu Hanifa ni mọ́mù gbogbo kúfà al ah, ọba múra kalẹ̀ ńgbà tá Hanifa dé wọn lóun tàtà òfìmọ́nù yahudi ìṣe ìsílẹ̀kùn fún Abu Hanifa àtẹ́gbọ́lọ̀ mẹ́jọrí yàn dàrú torí gbogbo ẹni tí máa ń tàn mọ́mù máàlì kí lé òdodo ọ̀rọ̀ gbogbo ẹni tí ń pẹ́ ìmọ́mù máàlì kí tí ń yẹ̀yẹ́ Abu Huraira ọmọ tí ń ṣe ni o ń bo máàlì kìtìkejì lọ́dọ̀ àwọn Abu Huraira sílẹ̀ yìí ọlọ́jáde lọ́sàájú ah, ah, ẹ̀sìn ránṣẹ́ gba ìmìnà mọ̀ wa. já wọlé ọ̀rọ̀ wà ní ń bẹ lákọọ́lẹ̀ ẹni ọba nídìí ẹ̀ ń sọ tíra tó wà àti péjì rẹ̀. Hanifa ní wá tọrọ nǹkan lọ́wọ́ yín ni <laughs> ah, ìmọ̀ ìmúgbó ń tẹ́ bá ọlọ́run ló ní ogbé ẹ ọmọ kan fẹ́ tọrọ nínú àwọn ọmọ obìnrin ẹ̀yin ò àbú ànífà gbọ́n púpọ̀ gbogbo ráwọn ohun yìí ọlọ́run gbọ́n àwọn ni òbí wọn máa wí na àwọn náà mọ̀ àbú àlefà lójú ayé ẹ̀ tí ń wí pé kẹ́nìkan ni lẹ́nu ẹ̀ tọrọ ìlú mi ilé mo fẹ́ tọrọ ẹ̀ fún ọmọ wa kan ni mo fẹ́ tọrọ rẹ̀ fún ẹni tí mo sì wá fẹ́ tọrọ rẹ̀ fún yìí èèyàn ni o. ẹlẹ́sìn ọlọ́run ni o kọ́dà yìí máa kírun yìí máa yan náfìlà lóru gbogbo ọ̀sán rẹ̀ àwẹ̀ ní olùbẹ̀rù ọlọ́run ni ló bá ní àwọn àlèmọ́ mo ti tó kò ní ìdí ogun tẹ́ ń wí ẹ dìde nítorí yàn wá tọrọ ọmọ mi fún èmi ò nídìí gbogbo àròyé gbé èèyàn dáadáa ní ẹrú ọlọ́run ni ó ti tó ẹ̀yin gan tẹ́ sọ̀rọ̀ ti tó. Abu Hanifa ni o ṣeun àmọ́ kíní kan náà lọ́kàn wá ó ní nǹkan kan tó ń ṣòdodo o ẹnu nǹkan kan náà ni ọkàn kù kí n sọ fọ illa annahu yahudi illa annahu Abu Hanifa ni kíní kan náà lọ́kàn kù ní bí yahudi ẹnkẹun ẹngbàwẹ ẹnkàlùkù gbogbo ọ̀sán rẹ̀ àwẹ̀ gbogbo òru rẹ̀ náfílà ìlà anàwú àmọ́yàwó jì wọ́n ní lójú arákùnrin ìbá fún ẹlẹ́ kan náà pé yá imam èmi lẹ́ ń ní kí n fọ́mọ mi fún yàwó bí ẹ̀yin náà sì lè wá wúrú ẹ̀ àbú ànífà ní kí ló burú mẹ́ ah, wọ́kọ̀ zawwaja nabiyyu sallallahu alayhi wa sallam اثنتين من بناته ليهودي حسب قولك أنت أنت الفاق àbọ̀ àníbà ní ah, kí ló burú mẹ́ méjìlá nẹ́bì fún yahudi ọmọ bíbí inú ànẹ́bì méjì ló fi fún òsùmọ́nù tí wọ́n ń pè yahudi tí lọ́wọ́ bí ló burú tí wọ́n náà fi kan fún yahudi kọ́kọ́ di ànẹ́bì arákùnrin bá wó lulẹ̀ láká ìdébà ah, ah, ẹ wo bí àbúrò àníbà ti tó fún yín àbúgbórí èèyàn bá dàrú yẹnyẹn lókùn

Ètí mo fẹ́ wí ni pé nù ta gbẹ́jú bá bá bá kéwù ní débì kan wọ́n wà kán tàdá àpupa. Ẹni ọba kéwù tíra nì yóò ti rántí. Wọ́n wà kán gíní tàdá àpupa ẹ̀rì tí ó wà tí ó rẹ̀ bẹ̀bá kí àyà náà débẹ̀. Wọ́n láwọn àgbàlagbà fi ń sàmì pé ń gbọ́ tí wọ́n pa Osmanu Kùránì ti ń ké lọ́wọ́ ibi ẹ̀jẹ̀ rẹ̀ tàbí. Ń ké Kùránì lọ́wọ́ ni wọ́n pa Yahudi lẹ́nu tiẹ̀ Abu Hanifa ni ọmọ pé ròyìn Usman ní ròyìn wọn lábẹ́ ah, kí ló burú bí bá jẹ́ Yahudi lẹ́nu tiẹ̀ kọ́ tálàkàlọ́ ànábì fún ọmọ méjì Usman Ruqayya lànábì kọ fún fún ta ló lè ṣe é nínú wa lónìí bí ẹ bá ẹ pé yẹn ọmọbìnrin ànẹ́bì kan kú ní abẹ́ rẹ̀ nílé rẹ̀ ànẹ́bì sì tún ní fọ́ lómi <laughs> ọkọ̀ fún un ní mọ̀ kòlùkò èyí wọ́n fi ń sọ Usmanu ní gómìnà rẹ̀ bẹ́ẹ̀ ni kódà nú àwọn rìwà yáàtù kan wọ́n là nẹ́bi ní wàláì bàbá nìkan sí nígbà tí mo tòtú mọ̀ náà tó kú ànẹ́bì láfọ̀ eléyìí lẹ́nìkan wá ń wí jákujàkú kí àmọ́ tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹlẹ́jọ́ tó ń dìde yìí o yìí máa dìde ṣètọ́ ni máa lu àwọn kan from time to time àwọn àlùfáà ni wọ́n pa nánà kí ló dé táwọn ọ̀pá náà wọ́n máa lónìí ibi àdánwò wà nù o sheikh lazari ń pa náà ti cairo nù o gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra tí wọ́n ń kà í cairo ní ti ń jáde bẹ́ẹ̀ ninety nine point nine percent gbogbo nǹkan láwọn ń kà yìí ojú ọ̀nà ẹ̀bẹ̀ òní ti ń wá àwọn àgbà fáàbẹ̀ òwí bẹ́ẹ̀ àwọn náà dákẹ́ gbogbo àwọn àbúrọ́yà mahmud àbúrọ́yà yẹn jẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ ni wọ́n ní ọ̀dọ̀ àwọn àfáàzí àrí hmm. tẹ́ẹ̀sọ fíra tí wọ́n di bàbàrà yìí ọmọ bú ni wọ́n bẹ́ẹ̀ ni gbogbo àwọn mahmud àbúrọ́yà ẹlọ béèrè ẹni àfáàzí àrí wọ́n dáná mú ẹ ṣeun wọ́n ti débi transformer torí náà ẹ dákun mùkọ́dímà ni o ẹ́ mùkọ́ alimami ibn rushd al-jadd ó sì tíra tó pé ní al-muqaddimatul mumahhidat ó ní ẹ̀rí mo fẹ́ ṣe preface volume mélòó lè ṣe preface volume mẹ́rin <laughs> àwọn alfáànù báwọn alfáà bá ń sọ̀rọ̀ wallahi wọn ní jí wọ́n rí gbogbo àwọn ibn rushd yẹnu gbé wọn èèyàn ló ń fẹ́ mọ̀kànfẹ́ kọ́ bíríkù alimọ̀kọ́dìmáṣú alimọ̀mọ̀sídà ni wọ́n ń kọ́ yẹn ní èjì volumes of volumes. ìbẹ̀rù ká fẹ́ yà sí lójijì. àwọn àlùfáà kọ́ wa pé tíra tó di pé òun nìpìlẹ̀ ń bi ulumul Qur'an lónìí al-itqan fi ulumul Qur'an lil Imam Suyuti private tí Imam Suyuti kọ pé mo fẹ́ ṣe tafsiru àmẹ́jì ń kọ́kọ́ òun náà tó fọ́lùmù sí mẹ́rin ọlọ́run ṣàánú àwọn àfáà yìí débẹ̀ ọ̀rọ̀ tí wọ́n kọjá kan wá ka tíra méjì mẹ́ta kan ẹjẹ́ awádìí kí ló dé táwọn ọmọ wúran ran yìí wàláì wọ́n ka tíra jù wá lọ ní gbogbo ọ̀nà ìdí fi máa fà á òun ni bí kí wọ́n bá bí bẹ̀rù ọlọ́run sí yàrá àti orí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. bí èèyàn bá ń kéwú bí ìgbà tí ń kàwé àdáwò mi. kéwù gbọ́dọ̀ máa bí kíni ìbẹ̀rù ọlọ́run sí yàn lá. torí náà nínú àwọn mọ̀kọ́dìmáàtì yìí àìwọ àwọn àìṣetán. sẹ́rí <laughs> nínú torí ẹ̀ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo gbọ́ yín dáhùn mi àmọ́ bóyá kí n wá sọ ẹni ó doṣù mélòó tá ti ní tọ́pìkì yìí lẹ̀ ìgbà wo ló yẹ kí n ṣe lẹ́jọ̀ yìí january ló yẹ kí n ṣe èmi ní ìráyè torí kọ́ máa dàbí ìgbà tó yẹ pé nítorí àwọn kan wọn gbé lẹ́jọ̀ wá wà láàyè ọlọ́run kan ní nínú àwọn táwa ti tágẹ́ẹ̀tì tẹ́lẹ̀ òun làwọn ti ń lo fraud wọ́n ń lo kí ni aṣọ tí wọ́n náà pọ̀ bí wọ́n bá ń bú àwọn sọ̀hábì ànẹ́bí ẹgbẹ́ fraud wọ́n ń lò wọn ni à ń gbìjà àwọn alùbẹ́ẹ̀ à ń gbìjà dé à ń gbìjà àwọn alùlùbé àwọn fámílì ànábì àwọn sàábé wọ́n sì kà fún wọn àwọn wá ń gbìjà wọn bẹ̀bá gbọ́ta ń bú Abubakar bẹ̀bá gbọ́ta ń bú Umaru bẹ̀bá gbọ́ta ń gbọ́ ta ń bú Usman à ń gbìjà wọn fámílì ànábì yìí á tó àṣírí àwọn olóyìnbó ní it takes two to tango èèyàn méjì láàrí ló ń jà ká tó pé jà ń bẹ bẹ́nìkan bá ń jà jàjàjà bẹ́nìkejì ń wo ń sọ fún pé kò gbẹ́nu kò síjà láàrin àwọn sọ̀hábí àtàwọn alùbẹ́jì kò sí ẹ̀rí rẹ̀ báwọn àfáà àti kọ́ kalẹ̀ hundreds of years ago ẹni ọ̀pọ̀ ọmọ fúnra wọn náà alùbẹ́jì àkàdé ẹ̀fún yín lónìí <laughs> torí fúrọ́ọ̀dù kanu tí wọ́n fi ń tẹ lómi bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní àlíyan Abubakar Abubakar yan àlí jẹ àlí lọ́yẹ kọ́ jẹ khalifa ọwọ́ fọwọ́ gbà sẹ́yìn ọba gbà yẹn jẹ ẹjẹ́ ayé àlọ́bẹ̀ wọn o ìmáàmà méjì nínú ṣẹ̀ríà alimamatul kubra òun ni khalifa alimamatul sugra òun ni kíni ìmáàmù òun àwọn àfáà ní gẹ́gẹ́ bí òwe tí mo pàjò ní albára tó tàdúlú alẹ́lbáyé bẹ́ẹ̀ bá tẹ̀ wá lórí jú pé àmọ́tàlà nẹ́bì ní oró lè hun nígbàtà nẹ́bì wà lórí ààrẹ ẹ̀kú tàlà nẹ́bì ní ọ̀sá ajúkọ́mọ̀ tí hun kọ́lá nẹ́bì yóò sallallahu alaihi wasallam murru Aba Bakrin falyusalli billah

gbájú ẹ̀ ni o kò síjà láàrin àwọn sọ̀hábí àti ahlulbayt kọ́ra mo ṣe odidi tíra lórí ẹ̀ hmm? al'alu wal ashab ahibba la a'da wọ́n tẹ̀ tíra náà Sókótó some years back kò sí kò sí irọ́ ni kò síjà torí náà ẹni tí wọ́n bá ń tàn eléyìí ó wúlò fóun gba ah, ẹ̀sìn yẹn kò síjà láàrin àwọn sọ̀hábì ànẹ́bí àti kíni àtàwọn ará alẹ́ ànẹ́bí sọ̀hábì gbogbo wọn ẹni ìkẹ́ ẹni ìgẹ̀ ẹni àpọ́nlé ni wọn ọlọ́mọṣà bá wa yọ́nú sí gbogbo wọn. finally point ẹlẹ́ẹ̀kẹrin ni àbẹ́lẹ̀ karùn-ún mọ̀kọ́dìmọ̀ ni o alimọ̀kọ́dìmọ̀tú alimọ̀mọ̀sídà <laughs> sẹ́wọ̀n kémi èjì ṣe mùjálàdùmẹ́rin <laughs> nínú tí a fẹ́ kí àwa ti pọn mi kalẹ̀ tẹ́lẹ̀ nínú tá a fẹ́ kí lẹ́kṣọ̀ wa yìí ó tà ta àwọn èèyàn yìí ẹnìkan ẹnu gbé ẹnìkan náà inú ẹni tẹnu ń gbé níṣẹ náà ó gbé nígbà kan ń bọ Abu Huraira ọmọ ìyá wa kan wá gbarata ìwà ń dá ọ̀rọ̀ rẹ̀ padà sí ọlẹ́nìkan sì láyà láyà mùsùlùmí láti ìlú Ìlọrin yàn yìí ó sì pè òun ń sì ń sépè fún un òun bú àfa àwọn ó lóun wá ní akara mọ́kùnrin lọ ẹ mọ ní tàfà yín ṣe ni ẹ̀wọ̀n ní kí ni wọ́n ṣe àfa yín ń bú àbúrò rẹ̀ rà ẹgbẹ́ tí ni mùsùlùmí wí ẹ̀yìn àbúrò rẹ̀ rà wá jẹ́ bí bàbá tiẹ̀ wàláhì làbí àmúlẹ̀ rí bí ọ̀rọ̀ dàrú máa lọ́ọ́dé ọlọ́mọ́sá àtàánú wa wàláhì ọ̀dàrú ajẹ́pẹ́ nìyí gbà pé bàbá tòun nìkan wọ́n lè bú tààrọ̀ ọ̀tà fún un bí ẹ bá bú sọ̀hábí ànábì kò sí kẹ̀kẹ́ wàláì ó ní ẹni ojú òtí ti ń wí fún un bẹ́ẹ̀ lórí fóònù pé àbúrò rà wá jẹ́ bí bàbá tiẹ̀ gbogbo àwọn tí irú ìròrí báyìí bá ń bẹ lórí wọn torí wọn ń bẹ nínú ta torí ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ o ìwà àwọn sọ̀hábí ànábì lọ́rùn èmi àtiwọ́ ó ju tàwọn bàbá àtìyá tó bí wa lọ o wàlá ìbáwọn àfa àti wí láti dọ̀hún. Hmm. gẹ́gẹ́ bá a ti mọ̀ pé wà nẹ́bi ju àwọn àyá àti bàbá wa lọ àwọn tó gbọ́rọ̀ lẹ́nu ànẹ́bì táǹpẹ̀ ní sọ ágbé wọ̀nyí bárọ̀ ọba sọ bẹ́yẹn bá ní yóò bá bàbá rẹ̀ ọ̀nà mẹ́wàá ní kọjá rọ̀ sọ bẹ́yẹn bá bá bu òrera o hmm. bẹ́yẹn bá bu kan náà àwọn sọ ágbé o ẹ dákun irú ẹni bóyá kò yé ni torí èmi bìlíìfù pé kò yé ni wa <laughs> pé ìlọ́kan jẹ́ mẹ́ àbúrò ara jẹ́ ní bàbá jẹ́ irú wọn náà pẹ̀lú ògo ọlọ́run afẹ́kí lẹ́kṣọ̀ yìí kọ́lọ́n kọ́mọ́sà fi sàánú àwọn náà bóyá kò yé wọn ni pé wọ́n lè bú sọ̀hábé orúurú ẹni yìí kọ́dà bí wọ́n bá bú ànábì náà ò ní ta yóò wí fún èèyàn náà pé sá ànábì wájẹ́ ní bàbá jẹ́ kọ́ ọmọ agbíjà rẹ̀. ṣé náà ti wí lójú wa rí. tọ́ Abu Hurairah radiyallahu anhu àti gbogbo àwọn sọ̀hábì ànábì yìí e káwọ̀ mú ti wá kó ń bẹ̀ ní kọ́lọ̀ mọ́ta wà láì kan lára jù wọn. ọlọ́lọ́mọ yé bi lẹ́nu lẹ̀tọ́ mọ́ yìí ọlọ́lọ́mọ yé bi tí wọ́n ti tí wọ́n ń pé ọlọ́lọ́mọ mílíọ̀n lónìí nìkan gbàtọ̀ gbàtọ̀ tún èyí tí ń gbà ó lé ọdún ẹ̀dàkùn kí ni ẹnìkan yọ ọdún zero yìí wọ́n dé mi àmẹ́mi àtiwọ́ kí ni róòlù ti wà báwọn àlùfáà ti máa ṣe látàná pé ẹni ọba forí sọ òpó náà yìí òpó náà ni o bí ṣe transformer ni sọ bí ṣe sọ lázàrí ti wí yìí torí náà ọlọ́nkọ́ mọ́tà àṣàmọ̀nà wa àwọn mọ̀kọ́ dímọ̀ nù o. tọ́ káwá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wá ní pẹ́ púpọ̀ mọ́ àti ẹ̀ wá wí ẹlòmíì lè máa wá fẹ́ bóyè ní ti dé ẹ̀dá kan ta fi ẹ̀mí jẹ́ sọ̀hábì ẹ̀ tani mani huwa asọ̀hábì àwọn àlùfáà ní nǹkan mẹ́ta la fi dá sọ̀hábì mọ́ sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam alḥafiz bin hajar rahimahullahu ta'ala qala man laqiya an-nabiyya. صلى الله عليه وسلم mu'minan به ومات على الإسلام. al-islam mẹ́ta náà man laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí kan bá fi rin lẹ̀ ìtàn tí ò ṣe parọ́ ni wípé ńgbà tá ànábì ń sẹ̀mí lórí ilẹ̀ ayé yìí ẹni báyìí ó fojú rin jú ó pàdé ànábì báyìí kọ́dà bí orí náà àwọn àlùfáà ní nítorí ẹ̀ làwọn àkéèfé pé mọ́ ń rà á mọ́ rà á wọn ò ní pẹ́ ni wọ́n bá rí ànábì torí pẹ́ ni tí òrí náà ń bẹ nínú àwọn sọ̀hálé wọn ò sì tó bẹ̀ wọ́n yọ ẹ máa wo dépọ̀ dépọ̀ àwọn àfa bọ́dà bí wọ́n bá sọ̀rọ̀ náà wọ́n máa ń táwọn wí wọ́n ní máa là kíyà ẹni pàdé ìyẹn ni pé whoever met the prophet sallallahu alayhi wa sallam ó méjì rẹ̀ orí orí bá ànábì ti ga tó kò rí o àmọ́ mọ̀tá iwájú ànábì ló ń gbó yìí ànábì náà sọ fún pé mi là ànábì sallallahu alaihi wasallam bàbá wa pàdé ànábì yìí pẹ̀lú májẹ̀mú mu'minan bihi ó pàdé ànábì lẹ́ni tó gba ànábì gbọ́ ìyẹn ni pé kò sí kèfèrí nù sọ ábé torí kíní ó dàrú mẹ́lòmíì lójú kò sí mọ̀náfìkì nù sọ̀hábé torí pé mọ̀náfìkì tó bá ṣe pé nìfàkùlẹ̀ ti kọ́ọ̀dì ni léìsà mọ́mìnà léìsà mọ́mìnà irú àwọn Abdullahi ibn Ubay ibn Salul tó ṣe gbé gánbára nẹ́bí wọn rẹ̀rìn yẹn bá dénú lọ́tọ̀ ní tí wọ́n sọ kùránì níwèé ṣe mùmìnì kọ́dà níjọ́ tó tú ọmọ rẹ̀ wá gbà nẹ́bí mùsùlùmí gidi lọ́mọ rẹ̀ pé dákun bàbá àwọn kú ànábì fẹ́ tẹ̀lé lọ́lọ́lọ́ gbọ́dọ̀ débẹ̀ ń fojú tẹ̀lé ọ ní kọ̀ọ̀kan kan tẹ̀lé ọ èyí wọn ẹ lè gbọ́ kẹ́nìkan dákọ̀ ibùn òbẹ́yìí nù sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam torí náà man laqiya an-nabiyya sallallahu alaihi wasallam ẹni ó pàdé ànábì mu'minan bihi kọ́gbà fa ànábì ní òdodo wa mata ala al náà nù ọwọ́ wà bẹ́ẹ̀ lórí pọ́gbàfà nẹ́bí náà ní kúka mọ̀ lọ́wọ́ ìyẹn ni pé kọ́dà gbogbo ẹni tí wọ́n bá gbàfà nẹ́bí tó bá ṣe rí dà tó lóun ò ṣe ìsìláàmù mọ́ lójú ayé ànẹ́bí ilé ìṣẹ́ sọ̀hábì yẹn àwọn àbá àti ìyẹnjú ẹ̀ kìí ṣe sọ̀hábì lẹ́ẹ̀kan sí ẹni ó pàdé ànẹ́bí nígbà tí ó pàdé rẹ̀ yóò jẹ́ kí ni ó jẹ́ mùmínì wà kò sì yẹ kó bò lórí ìsìláàmù yìí náà ló ṣe kí ni ló kù sí kọ́lẹ̀ ibn hajar ibn hajar ni kọ́dà wà láwù tàkàlẹ́lẹ́ záàlìkà rídà tó ń fil àtọ̀ kọ́dà bí a bá wá rí nìkan ọgbà bá lọ́dún yìí ọwọ́ adọdún tí ń bọ̀ ọbẹ̀sẹ̀ sẹ́yìn wọ́n ní irú wọn lẹ́ẹ̀fì rí pé kí ni irú abdullahi ibn sa'adin ibn abi sarh wọ́n padà jẹ́ gómìnà wọn ní egypt láyé Uthman ibn Affan ọgbà bá nàbì ṣètò nílò ọtẹ láwọn kèfèrí lọ àmọ́ yawma aami al-fath fi aami al fi yawmi al-fath níjọ́ tá sígun wọn Mẹ́kà tá nàbì borí ara Mẹ́kà abdullahi bin abi sáréhì ń bẹ nú àwọn tá a lẹ́bi ní kò sí àsáìlọ́mù fún hmm. kọ́dà bọ́ bá dì mọ́ okùn kàábà ọ̀bọ́ torí tó ṣe burú abdullahi bin abi sáréhì ń bẹ nú àwọn tí máa kọ wáàyí fà nẹ́bì ọwá ń lọ parọ́ fáwọn èèyàn pé mi ní máa kọ ní ojú rí tẹ̀lifọ́rọ̀ yẹn ó burú ànẹ́bì ní kò sí àsáìlọ́mù fún kò síbi ó lè sáwọ̀ àmọ́lọ̀ tó rìn ànẹ́bì pé bil mu'minina ìtàtọ́gùn ní àfẹ́ lọ́bẹ̀ẹ́ ní lónìí Uthman bin Affan ta dákọ̀ lẹ́ẹ̀kan nìna tẹ́nìkan fẹ́ ní yanu pakadà tí ń gbé Yahudi òun ló mú Abdullahi wáwájú ànẹ́bì pé wà ànẹ́bì ọmọ ìyá mi ni àjọ mọ́mú ni ó forí jẹ ni ànẹ́bì sì forí jẹ Uthman radiyallahu ta'ala torí náà gbẹ̀ǹkà fẹ́ lọ àmọ́ ta fẹ́ mọ̀ ní pé bí a bá bí ọ pé ta ní ń jẹ́ sọ̀hábí òun lẹni tó pàdé ànábì o ní mú mi ní òdodo ó sì kú lórí ìsìlá òkú lórí nìpáàpù òkú lórí mànáfìkì òkú lórí kèfèrí kọ́dà bí nǹkan dàrú máa lọ́wọ́ tẹ́lẹ̀ tí lójú ayé ànábì náà ló tún ti padà lọ́lọ́run ti fọ̀nà mọ́ wàhúwà sọ̀hábí olójú ẹjẹ pé àwọn àlùfáà ah, ọlọmọ sáà kí àwọn onímọ̀ ọlọmọ akọba dúpẹ́ fún wọn wọ́n wá gbìyànjú wọ́n wá ń sa àwọn okọ̀ àwọn sọ̀hábé jọ kọ́ mẹ́ba àdàrú wọ́n ti tẹ́ púpọ̀ ẹni tí èsì sọ̀hábé ọ̀gbọ́dọ̀ sáwọ sọ̀hábé òpin hmm. ipò ńláńlá ni nínú àwọn àgbàfọ́ àwa láfíríkà ń bì yìí nínú mẹ́lì kí ni ń rí o òun lẹ́ni ọkọ̀ ṣiṣẹ́ náà alhafiz ibn abdulbar mọlọ́rọ̀ saudi kí tòní <laughs> ọ̀rọ̀ cairo ọ̀rọ̀ mẹ́lì kí àmọ́ wa sọ ti saudi náà ọ̀rọ̀ mùsùlùmí ni Al-Hafiz Ibn Abdul Bari ọmọ Andalus ni pẹ̀lú Maghrib al-Arabi tó padà dára Spain lónìí òun lọ́kọ́ sojúra pé oyè káwọn èèyàn mọ àwọn sọ̀hábẹ́ ọwọ́ sojúra náà pè ní al-isti'ab fi ma'rifati al-ashab al-isti'ab fi ma'rifati al-ashab nígbà òun lọ al-Hafiz ibn al-Athir ẹni ó ṣe an-Nihaya fi Gharib al-Hadith òun náà ní àwọn kankan bẹ tí ibn Abdul Bari o àwọn kan bẹ tí òórí fi sínú tirẹ̀ bára àwọn afa àti orí mi àwọn ẹja níbo ni wọ́n bá ṣẹ́ dé kémi ó gbé láti bẹ̀ ní ìtòbí kò mújà lọ́wọ́ òun làwa náà inherit lákàdá ó rìvíw èmi náà ó rìvíw tèmi ní kò síjà lọ́dọ̀ àwọn afa aládùúgbò ẹ̀ bójú ah, rí nù. ibn abdulbari ń gbọ́ kú ní four sixty three ọdún tí ibn abdulbari jáde láyé ni ibn al-afiri dé lẹ́yìn ẹ̀ òun náà tún gbé tiẹ̀ kalẹ̀ èyí tí ọ̀wọ́ náà tó ra ibn abdulbari òun fi kún ọ pé ní kíni ó sì dúró gáàbà ó sì dúró àlùgáàbà fi ma'rifati sahaba ó sì dúró gáàbà ti fi gbogbo àwọn tíra yìí ní bẹ́ẹ̀ o alhafiz ibn alhaziri tí mo wí yìí yẹ six hundred and thirty ló ń jáde láyé tẹ́lifí di almost two hundred years láàrin wọn. ibn alhaziri lọ ọ̀dà yìí alhafiz ibn hajar al-asqalani àgbàbá aládìsí ti gbogbo ayé gbà fún ọmọ cairo lòun rẹ cairo ni ibn hajar ló gbé àmọ́ asqalani ní philistine ìpìlẹ̀ alhafiz ibn hajar tó kú ní eight hundred and fifty two lẹ́yìn hijira anabi sallallahu alaihi wa sallam òun lọ́wọ́ ṣe ń tẹ́lẹ̀ kan ọba amádòní dòní láti ọdún wo mo ló ti kú eight hundred and fifty two lẹ́yìn hijira tíra tí ibn hajar gbé kalẹ̀ tó bí yẹn bá ń wá ta ni sọ abẹ́kẹ́ wá wáyà ẹnì kan orí mi ṣe má dòní wọn ò rí ti kọ́ ma wọn ò sì rí yọkú tíra rẹ̀ yìí ló pè ní ìsọ̀ọ̀bà fi tamyiz as-sahaba dákun àwa tó lábòlé ní àwọn tí ra gidi ní ẹ máa kà ẹ al-isti'abu fi ma'rifati al-ashab usbu al-ghaba fi ma'rifati as-sahaba al-isabatu fi tamyiz as-sahaba more than twelve thousand sahabi ibn hajar kọ́ ọkọ̀ wọn sínú jura pẹ̀lú ìtàn wọn ẹni ó bì ní ńgbọ̀ báyé ní bó ti rìn ní more than twelve thousand. láyé tí òsó ń tẹ̀. láyé tí òsó ń tẹ̀. tàǹtún náà ní hàn. kódà àwọn kọ̀tàkọ̀tà wọ́n ní Ibn Hajar ní fourteen years lòún lò lórí kíra. bẹ́ẹ̀ni ogójì ọdún. torí ẹ dákun báwọn àlùfáà yìí bá sọ̀rọ̀ ẹni tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ wọn tí ó pè wọn mọ tí wọ́n ń wí ó níbi tó ń lágbẹ̀rẹ̀ dé o ẹ̀wọ̀n jẹ́ wí ni pé ọ̀jẹ̀ sí ìbọ̀ táwọn akẹ́kọ̀ọ́ ń dẹ́rọ̀ gbogbo àwọn eléyìí nù lónìí with impunity with impunity lẹ́yìn èèyàn bá wọn wí Ibn Hajar ló gójì ọdún lòun fi jókòó tóun fi ń wà láti síra àlùfọ́ọ̀bà fi tẹ̀míyìí sọ̀hárà àbúrẹ́ra nínú àwọn àgbà sọ̀hárà àti inú tíra lè tẹ̀ áàbù ni àti inú oṣùgbò gáàbà ni àti inú ìṣọ́ọ̀bà ni ṣe ìtọ́jú àbúrò rẹ̀ alẹ́ ní lọ́wọ́ inú àwọn àgbààgbà àgbààgbà abẹ́rẹ́ àbúrò rẹ̀ rà ọmọ ìyọ̀lọ́ọ̀lọ́ ọ̀rọ̀ náà pọ̀ kárí síbòmí ṣéèkù lázàrí wílẹ̀ kan pé wọ́n tún wí ẹni ọba gbọ́lá wọ́n gbọ́ pé wọ́n wò ákì wọ́n ákì kí ni tó máa wò ákì dùn èyí tó ń fẹ́ rin o èyí kọ̀ fáàmù ẹ̀ tí mo wú yìí o pé èmi ṣéèkù lázárì kí n ṣẹ̀ṣẹ̀ ń fún wa tọ̀ ábé lọ́lá o àwa ká ń ṣẹ̀ṣẹ̀ ń fún wa o ó ní torí pé mùsùlùmí nínú Al-Qur'ani kẹrin ń bẹnu Al-Qur'ani gbogbo wa gbà fọ́rọ̀ ọlọ́ọ̀ni ń bẹnu sunna nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam torí ti ṣéèkù lázárì wílẹ̀ mi wá fẹ́ kán mọ́ yìí nínú àwọn àyà tí wọ́n ní ń bẹ̀jẹ̀ ń ka díẹ̀ fún ọwọ́ náà máa lọ kélé máa lọ kélé bẹ́ẹ̀ lùfín máa ń ké kékeré fún ọ Suratu Tawba àyà hundred olùwọ̀ba ni was-sabiquna al-awwaluna min al-muhajirin wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ọlọ́run láwọn tó ṣáájú ẹ̀yin mùsùlùmí àwọn ọ̀gá yín as-sabiquna al-awwalun àwọn làwọn muhajiri ará maka al-ansar ará madina àwọn sọ̀hábì ànábì nìyẹn olúwa látàwọn tó bá tún fi dáadáa tẹ̀lé wọn ọlọ́mọ́sá tèmi àtẹ̀yìn náà kúnnú wọn àdúrà yóò sí fẹ́ni tí ń bú wọn o olúwa ní al là ń ké olúwa láwọn àkọ́kọ́ minal muhajirina wal ansar wàlàdínà tábàáhùn bí ihsan àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kìí sàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bú rọ́bì ọlọ́ọ̀hù ánùhùn olúwa ló ń yọ́nú sí wọn ọ̀rọ̀ ọlọ́run lè léyìí ṣe èèyàn rọ́bì ọlọ́ọ̀hù ánùhùn wọ́n rọ́bù ánùhùn àwọn náà yọ́nú sọ́lọ́run torí náà bí sẹ́kù lázàrì ti wí ní nítorí àsìkò ni láti bá àdàmà lónìí àti kéèkàn lẹ́ẹ̀kan náà muhammadun rasulullah wàlàbína ma'ahu ashidda èyí tí ìmáàmù málìkì ní bẹ́ẹ̀ lòun tún mú pé gbogbo ẹni tí inú sọ ábí bá ń bí kẹsẹ̀ rí mi lèyàgí rọ bíi mọ́lùkùfà. àbọ̀wọ̀ àwọn afá aláṣẹ ẹ̀mọ́ wá wí ẹ̀já kàkan ibnu tẹ́mi àwùjẹ ibnu kẹsìrì wùjẹ rahimahumullah. اجاك ابن كثير امن وبا ابن كثير فقد اخبر الله العظيم انه قد رضي عن السابقين الاولين من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان فيا ويل من ابغضهم او سبهم او ابغض او سب بعض بعضهم الامام ابن كثير ان ارى له تعالى ايه ارى له يوم سواك وان بينوا Ibn Kathir ní yá wẹ́yìlà ègbé ègbé ègbé ọmọ bá gbogbo ẹni tó bá bínú àwọn sọ abétọ́lọ̀ ló yọnu sí. èmi náà wí bẹ́ẹ̀ wọ́n náà wí bẹ́ẹ̀ ẹni ọlọ́run yọnu sí ẹni ọba bínú rẹ̀ ègbé kọ́ máa bá ọlọ́run ni àti ọlọ́run ni Ibn Kathir ní fàyà wẹ́yìlà man abrabahum aw sabbahum àbúgbù wọn aw abraba aw sabbaba àbọ̀ àbọ̀kẹ́ wàá bùkà bí méjì nínú wọn tí ò àwọn míì ń pa gbogbo sọ abé pọ̀ bú gbogbo ẹ̀rọ là ń rí láyé lónìí àwọn míì dójú lé àwọn kan nù wọn wọn fi wọn ta yín ọlọmọta sọ àgbà burú gbogbo àwọn tó kó sí tí wọn kó sí yìí náà wà láàyàwó méjì nù yín lọ́kàn o àánú yín ní ń tẹwà o ọlọ́wọ́n olú ẹ̀yin náà kó nu tẹ tìra yín bọ̀ lọ́fọ̀ nàmà yín kò ní dáwà náà sọnù torí náà nínú ẹ̀ nígbà tá a ti ké àyà Kùránì kankan fi yòókù lẹ̀ ẹni ọba níbi detail wọn lè padà máa kàn sí wa àmọ́ àyà pọ̀ gẹ́gẹ́ bí kíni bí sheikh lazaro tó ní sheikh lazaro ní kọ́dà tó ń bẹ nínú sunna náà káàkiri kan bí àbí méjì náà àbí bẹ́ẹ̀ kọ́ anabu muhammad sallallahu alayhi wa sallam inú hadith ti imran ibn husayn radiyallahu anhu ma tó bà wá qala qala rasulillah sallallahu alayhi wa sallam olóògbọ́n lẹ́nu anabi ti ń sọ báyìí pé khayru ummati qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. ànábì lórí òní tán láwùjọ mi o àmọ́ àwọn kan lóore jà àwọn kan lọ. khayru ummati qarni ẹni ó lóore jù ẹni ó dáa jù nínú àlùmọ̀ tèmi ànábì òun làwọn tẹ́ gbọ́ fún ọba mi gbé wọn o òun lójú ọjọ́ pé Sheikh Muhammad ibn Abdul Wahhab alayhi rahmatullah wọ́n ní àwọn gbọ́nù àwọn náà kóòtù Ibn al-Qayyim ní àwọn àgbà àfa àṣẹríà wọ́n ní ọ̀kẹ́ nǹkan kan tó téèyàn ó fi wò pé ní gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ àwọn sọ̀hábílà ìdá ìkẹ́yà kọlu ni wọ́n ní ẹ̀sìn wí lẹ́nu yín pé ọlọ́run wá fi àkekè àtejò <laughs> àtọ́ká àti ṣègbé ọwọ́ àfi rọ kiri kẹ́ni ó fẹ́ràn jù ìwọ náà gbé sílàkà ìrẹ́wò ẹni tó nífẹ̀ẹ́ sí jù ọwọ́ aláǹfààní àti yan éèdì fún éèdì àbọ́ ọmọ pé éèdì ànẹ́bì làwọn sọ̀hábé ni ọmọ pé special adviser sọ ànẹ́bì làwọn sọ̀hábé ni ọmọ pé commissioners ministers ànẹ́bì làwọn sọ̀hábé ni àwọn àlùfáà ní ẹrù làákà yìí ọwọ́ aláǹfààní àti àpọ́ìntì éèdì olùrànlọ́wọ́ fẹ́ni ọ fẹ́ràn jù àwọn èèyàn bú ayé àti tọ̀run lọ́wọ́ ayé tó fẹ́ràn rẹ̀ lóòótọ́ báyìí wọ́n ní bí ìgbà tí wọ́n ń sọ fọ́lọ́run pé kò fẹ́ràn ànẹ́bì ọlọ́run ní dáwọ́ bá wọn sọ lórí torí náà gbogbo ọ̀nà ni òfin wọnú làákàyè ọlọ́kọ́ mọ́tà sọ wá ní ìsìnà àtẹ̀yìntọ́ hàn dá àtẹ̀yìntọ́ pamọ́ káfí ma láti ìṣe ẹ̀yọ̀ kan náà torí àsìkò kí làwọn àlùfáà wí akọ̀rọ̀ ọlọ́run àkàtì sunna anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn àlùfáà láti dọ́ọ̀dọ́ọ̀ tí mo ti wí wà láì wọn dákẹ́ wọ́n ń kéwèé gbogbo ìgbà tí ẹnu bá ti fẹ́ gbé ẹni kan báyìí bábu hanifa ti ṣe fún kàtà àtọ̀hún tó ń pe osùmánù ọkọ ọmọ méjì ní ọmọbìnrin anabi sọlọ sọlọ lẹ́nu tiẹ̀ léyàwó bí mi bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àfa from time to time nígbà tí ẹnìkan fẹ́ yàwọ́ wọn rọ̀ lù wá jókòó mi ò dé nì irú ẹ̀ ní sẹ́kù náà ń wí irú ẹ̀ ní bayanu lè náà sí náà ń wí yìí nínú àwọn àlùfáà à ah, ẹ̀dá ọ̀rọ̀ ìmáàmù Málìkì mo tún kọ́ rí o ọ̀dà bẹ́ẹ̀ Málìkì ni wá tọ́ torí inú fúrọ́ọ̀dù ní o fúrọ́ọ̀dù ni kéèyàn máa pé kéwù kan ti Saudi ọ̀kan ní ti Málìkì ọmọ abo ni Málìkì ọmọ Saudi káwí bẹ́ẹ̀ <laughs> kò sí Saudi lójú ayé ìmáàmù Málìkì amanda wí o àmọ́ máa bo ìgbò Málìkì gbé lọ́dàgbà ló kú sí ìgboro Màdínà ni gbogbo ìgbésí ayé ìmáàmù Málíkì kò jáde Mẹdínà kò jáde ní Hijazu yẹba yà lọ Mẹ́kà tó tún padà sí Mẹdínà ni rahimahullah alimami Málíkì ni kana salafu yu'allimuna awladahum hubba Abi Bakr wa Umar kàmá yu'allimunahum as-surata min a ìdá kéjì ẹ̀dá ọba wa yín púpọ̀. Hmm? ọba wà wí púpọ̀ ìmáàmù máàlìkì rahimahullahu ta'ala ìmáàmù máàlìkì nínú ta bá lọ́dọ̀ àwọn ẹni rere àwọn sálàfù àwọn tó tó ju àwa lọ ìmáàmù máàlìkì ń wí bẹ́ẹ̀ ìmáàmù máàlìkì ẹ̀dàkùn ẹgbọ́n ti ń wí ṣé ń bẹ láyé ìtura mọ́ lónìí ìmáàmù máàlìkì la bá lọ́dọ̀ àwọn àgbàlagbà yu'allimuna awladahum hubba Abi Bakr wa Umar wọn a máa fi ìfẹ́ Abubakar àti Umar kọ́ àwọn ọmọ wọn kama yu'allimunahum surata min al-Qur'an bí wọ́n ti ń kọ́ wọn ní Fatiha alamutara keiva kúlíà yu alkaafu bí wọ́n ti ń kọ́ wọn súra kọ̀ọ̀kan ní al-Qur'ani bẹ́ẹ̀ ni wọ́n máa fi ìfẹ́ àwọn sọ̀hádì ànábì kọ́ wọn. gbogbo ibi tí nǹkan ti ṣe wá lù. Hmm. ìmáàmù diagnose àrùn wa pàǹtí ọmọ rẹ̀ kalẹ̀ lónìí pé àwọn ọ̀gá wa nínú ẹ̀sìn a gbọ́dọ̀ create immunity sára àwọn ọmọ wa láti pilẹ̀ láti kékeré ìmọ̀ọ́mù máàlì kí ni ń ta gbá lọ́dọ̀ àwọn àgbàlagbà nú wọ́n á ti àwọn ọmọ wọn kalẹ̀ gbogbo ń táwọn ọmọ wọn fi fẹ́ràn àwọn tó yẹ wọ́n fẹ́ràn Abubakar Umar àti gbogbo àwọn sọ̀hábẹ́ rọ̀bí ọlọ́ọ̀gbọ́n àná máàlì kí ni bí ìgbà tí wọ́n ń kọ́ wọn lálùkùránì súra bí wọ́n ti kọ́ wọn fásíà kúlọ àwọn olùdó ọgbẹ ìfàlábì bẹ́ẹ̀ náà wọ́n ń kọ́ wọn ní ṣùgbà àbíbákérè ní ẹfẹ́ràn abubakar ẹfẹ́ràn umar ẹ̀dàkùn ẹja ẹja délé náà mú ẹ̀yin ìyá wa ọkẹ̀yìn bàbá náà ọ̀nà ni mọ́mù mẹ́lìkì wù yìí njẹ́ òní já máa nírú sòrò yìí nù ọmọ tó ti gbọ́n mọ pé àwọn àgbà wa nínú ẹ̀sìn àwọn sọ̀hábì ànábì ní red line ni wọ́n red line ẹnu ọ̀gbọ́dọ̀ gbéyàn débẹ̀ kọ́dà bọ́mọ yìí bá ń gbọ́ nǹkan tí nǹkan ń gbọ́ bá jáde yọ kàn máa dàbí ìwọlé yọ máa gbé tí yọ gbẹ tí kan wọlé yọ gbà kejì jáde ni yọ mọ̀ pé nonsense is nonsensical ọ̀rọ̀ tí ọ̀gbá làkà ìmọ̀lẹ́. àbáfi káwa lóò ṣe o bí mọ́mú máìlì kìkì lóò bá àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yìí unfortunately unfortunately opposite là ń rí lónìí. àwọn ọ̀tá àwọn sọ̀hábì ànábì sẹ́ríbì mọ́mọ́lì kìí ní àwọn sálàfù máa kọ́ àwọn ọmọ wọn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ làwọn ń kó ìkórira àwọn ọmọ wọn bẹ́ẹ̀ ẹ̀ mọ́ ni nígbà tí yẹn jòkó ọmọ kéékèèké ọmọ tó ẹsẹ̀ wọlé ike ọba wájú wọn ọ̀dọ̀ làwọn bu kíni ẹ dàkún kíni kíni ń wí fún wọn hmm? ẹ̀pẹ́yìn ti sábà wọ́ pọ̀lọpọ̀. èmi ẹ̀ wò bẹ́ẹ̀ ni. bá ti ìlú ẹ̀ lẹ̀ sí sí ìráyè. ẹni ẹ̀ bá wù <laughs> mẹ́fà ẹ̀ ráyè ló sọ. Hmm. wàláhì yóò kò yà lórí ra tọ́ bá gbọ́ tán. ẹwì wọn gbọ́ kíkà lọ́rọ̀. bẹ́ẹ̀ bá wo tí wọ́n ti máa dọ́rọ̀ àkórira gbogbo àwọn tí ń sọ nílùú tá a wà yìí. èrò ah, ah. ní gbọ́ kẹ́mi yọmọ fẹ́ pé à ẹ̀yìn tẹ̀lé sọ yá Allahumma fashhad ọlọ́run àwa jíṣẹ́ o ó kù sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó kù sọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa nǹkan gbóná òrùjọ́ wájú ọlọ́run àwọn tó ṣe é tí wọ́n wù láwọn wájú ọlọ́run àwọn ìmáàmù máìlìkì ni wọ́n ní báwọn ṣe báwọn ẹni rè mí bóò làwa bára wa lónìí ìkórìíra àwọn sọ̀hábì ànábì ló kù táwa fi ń tírìn àwọn ọmọ kéékèèké àmọ́ àwọn ọmọ wa ṣe nígbà míì pé àwọn ọmọ yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé wọn ni díẹ̀ dògbòrò àgbègà yìí yọjẹ tó tó wọn tó ń sanwó ilé ìjọ kọlà bọjọ pẹ àmódodo ni Ọlọ́run mọjẹ yẹn ò fowó rà parun it's unfortunate o wàláì nǹkan àbànújẹ́ ni o ẹjẹ á lé padà o bẹ́yìn náà bá ti dìde lónìí ẹjọ́ ń kálukọ́ wọ́nà pé wá Abubakar báyìí lórí ó mọ̀rù dáadáa tó ṣe nìyí. Abu Huraira ń tó ṣe ní ẹgbẹ̀ tí àwọn sọ̀hábí ànẹ́bíṣẹ́ ní àwọn ọmọ yín lẹ́nì kan bá ń wù kú lọ́la kò ní wọ̀ wọ́n lé jùmọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ewu ń bẹ lóko ló ń gbẹ o torí bá fà bùnmí ni ti wí ni wọ́n ní bẹ́ẹ̀ bá ń gbọ́ bí tí wọ́n ti ń sọ yóò bí bákan lẹ́mí ẹ̀gá àtẹ̀yìn gbégbégbé làbú ìrẹ́ra yìí lóòótọ́ wọlé ẹ̀yà àbúdé ńlá lọ́nkọ́ sọ wọn bẹ́ẹ̀ tẹ̀mí wọ́n sì dùn láwọn ti ń sọ yìí wọ́n múra kẹ́kẹ́kẹ́ lọ́nkọ́ sọ wọn bẹ́ẹ̀ parun o ní Madina tí àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí gbé mo fẹ́ mú ẹ̀sáǹpù kan wá kẹ́ ẹ fi mọ̀ pé àwọn ẹ́ àkàràwọ̀kọ̀wọ̀lọ̀ àkàràwọ̀kọ̀wọ̀lọ̀ ẹ̀yìn náà mọ̀ wá kí wa lórí èmi ni mo gba jáàmà lálejò bẹ́ẹ̀ni èmi lèmi náà máa ń gbẹ̀yìn lálejò tẹ́ ẹ rẹ́jíjọ́ tẹ́ ẹ bá àwọn ṣe ń tọ́ ọ̀hún àwọn ará Amẹ́ríkà sì lágége ọ̀sẹ̀ kan mo fi gbà wọ́n lálejò lè ní Nàìjíríà tó bẹ́ẹ̀ nìkan bá máa wúwo kú ìwọ́n ń bínú iṣẹ́ adámọ̀ bí nǹkan kan ẹlẹ́rìí lẹ́yìn níjọ́ tí ẹ̀yìn àti Dr. Adébólú tẹ ẹjọ́ ọmọ tí ojú adámọ̀ bá wọn yàrá mi níjẹ́ wí fún mi jọ òun ìgbà gbégbé aláró ilé rẹ̀ náà ti fẹ́ di ilé ju mú ìmọ́ká. Abdullahi àjọwà ń bẹ̀. Bẹ́sùn ilé mi ní Abdullahi Adam Abdullahi ló ń kẹ́ni kó gbọ̀ọ̀rọ̀ àfẹ́lọ́bẹ̀ẹ́ lónìí dà. Àfẹ́lọ́bẹ̀ẹ́. Àmọ́ ká máa já sí báyìí torí ibi ọba ti ń parọ́ bẹ́yìn bá wà ń bẹ̀. Ní ọba tẹ̀ wá rí tí ó ṣe mọ́, Sheikh Adam lèyàn ọmọ bínú, rahimahullah, ẹni ọlọ́run gbà fún. Àmọ́ àmọ́ àmọ́ ń tà ń wí ni pé ń tà bá fi lè sọ pé Imam Malik kí ṣe báyìí ó kù díẹ̀. Bàbá bàbá yìí náà bá ṣe bọ́ bá kù díẹ̀ dáadáa wọn ni ká wí ká tún ṣe àti nípa ìlẹ́kọ̀ọ́ mi torí náà àyàlọ́ ọbẹ̀ òun ni bọ̀wọ̀sọ kàbúrú ìlẹ́lẹ́rìí mi ń bì yí ọ̀tẹ̀ kan lè gbà wọ́n lálejò. torí náà ǹgbọ́lá sọ̀rọ̀ yìí wọ́n ń pe àdúgbò kan ní àlàwálé ibẹ̀ làwọn tí máa pera wọn sí àyíwá mọ̀dínà ìjọba náà ti mọ àwọn mọ́lẹ́kọ̀ọ́ wọn yìí inú àwọn ọmọ onílùú lọ́sọ̀rọ̀ yìí fún mi ike tí mo mọ bí wọ́n ṣe máa tún àwọn ọmọ wọn táwọn ọmọ wọn fi máa le koko lórí ìkórira àwọn sọ̀hábẹ́ ìgbé kìí ṣògidì o àwa lùsúnà àwa mùsùlùmí yòókù láàmọ́ àwa láàmọ́ àwọn ọmọ bí wọ́n ṣe gbé ìkórira àwọn sọ̀hábẹ́ ànẹ́bí sáwọn ọmọ wọn láti bá wọn ti ń gbọ́n lọ́mọ ọdún méjì mẹ́ta ọmọ ọdún mẹ́rin mo ní sáwò oníwọ̀n fún mi lẹ́gbàmù ó ní ọmọ tí ń ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n tá à ń fi súwìtì tán gàngàn ó ní wọ́n wà fún ní súwìtì àbí wọ́n fún kéèkì gbogbo nǹkan mi kì í fẹ́ràn wọ́n fún deliberately yọmọ wa jẹ yọmọ jẹ lọ sẹ́mi máa ti ń jẹun from nowhere ẹ̀yin náà gbọ́ rí tọ́ wọ́n sọ fún mi náà àwọn ọ̀rẹ́ wa wọ́n jọ́ ọmọ Mẹdínà kan wọ́n lẹ́nìkan wà wá from nowhere látẹ̀yìn ọmọ òun ò ní rí yọkẹ̀ tó bá yọkẹ̀ gbàgbà ọmọ tí ń gbádùn súwìtì lọ́wọ́ ọmọ èké bókà tí wàá gbà tó ọmọ gbẹ gbẹ ẹnìkan wà sáré wa báyìí gbé gbé gbé gbé nígbà bíbá kiri mú ìdí máa ṣe nù ó máa wù nù àbúrò rẹ rà nù ẹ̀dá kó láti kékeré ọmọdé tí mo tí mo ní ìlọ́pọ̀ live and direct ní kí n wú fún yíyí o wọ́n ti wọ́n kó sáwọn ọmọ yìí lẹ́yìn láti kékeré ọdún ọba aṣọ ọmọ wọn àfilẹ̀ yóò sunkún bí ìṣẹ́jú márùn-ún ọmọ tí ń gbádùn síìtì lọ́wọ́ lóòótọ́ ẹnìkan gbà tí wọ́n sọ fún báàbù bákìrì láyé rẹ̀ kò ní fẹ́ràn wọ́n ní wọ́n bá ṣe díẹ̀ ní wọ́n gbọ́gbọ́n ṣe tọ́ yàn dé ẹnìyàn wọ́n á lọ ń gbẹ̀gbẹ́jọ ní síìtì àti kéèkì ni ẹni wọ́n wá lọ padà dá wa ẹ̀lọ́wọ́ wọ́n lẹ́lòmí ẹ̀lòmí ọwà mú wa ẹ̀lòmí ọwà mọ́ ẹwà ní ọyá ń gbà ń gbà súùtì rẹ̀ yìí súùtì rẹ̀ yìí ọmọ ọ̀dẹ́ ni iná mọ́ o ẹni tí ó mọ̀ ni wọ́n lò ó bàbá alákọ̀ọ́kọ́ tó rí fún pápúpátì lọ́jà súùtì gbà lọ́wọ́ rẹ̀ yóò tún wá yọjú ó ti rí súùtì rẹ̀ padà yẹ fẹ́ bàbá kan ti <laughs> mú a bàbá wo àlínú àlínú àlínú mú súùtì padà wá òun ará ilé àdẹ́bí lò ó láti kékeré ni wọ́n ti tún àwọn ọmọ ìgbẹ́ àwa sùn àmọ́ ìmọ̀mù máìlì gíga ń pè mọ̀mù wa ní o ọláwọ̀ bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà o àwọn àgbàlagbà àwọn òní fi rọ́ wọn òní fi rọ́ orí eléyìí máa wá gba fíìsì lọ́wọ́ ọmọ <laughs> máa fẹ́ nìkan ni ẹ máa fọ ọmọ kù àmọ́ ẹ̀yìn ẹ̀wọ́ náà tẹ́ fi máa àwọn sọ ábí òní di rọ́ ẹ kárí bíríbí tí wọ́n gbèsè wọ́n fẹ̀mí ara wọn wọ́n fi dúkìá wọn Suhaibu Rumi olówó mílọ́níà ó sì ní ní sọ òun fẹ́ tẹ̀lé ànẹ́bí wọn ní sọ ọmọ tó kù wọ́n bá tẹ̀lé ẹ̀mí tí ń gbẹ lọ́wọ́ ẹ̀yìn nìkan lọ́yà gbé tẹ̀lé mílọ́níà ó dolo sí ó sì yí nítorí ànẹ́bí ti lọ ó ní fẹ́ yọ̀ǹda òun bóun bá fi gbogbo owó òun yìí lẹ̀ wọ́n ní ọba ti lè máa lọ wọ́n rò bí òun lè tíráyẹ̀ sọ ẹ̀ bù fi gbogbo owó rẹ̀ lẹ̀ àwọn inú sentẹ́nì kan ti rí òdodo ọ̀rọ̀ nu kìí ṣe pé lásán kà nẹ́bí ń ròyìn wọn pé ó mà sí kọ̀rùnì kìí ṣe lásán lọ́lọ́run sọ pé rọ́bì ọlọ́hu àlùhùn wọ́n ti bẹ̀ ni o gbogbo eléyìí wọn ò níbi rọ́ àbúrò rẹ̀ rò pé báyìí làbúrò rà sí báyìí ni ó rùsẹ̀ ní dáadáa wọn adákanjá máa fi àwọn ọmọ wa ń ọmọ pẹ̀lú gbogbo wọ́n ń gbọ́ wá sí wọ́n ń wo Facebook wọ́n ń wo íńtánẹ́ẹ̀tì wọ́n ń wọ́n sẹ́ndì ẹ̀ wọn lórí WhatsApp ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ṣètáàni ni wàá nà ìmọ̀ẹ́nì yìí wàá ṣàmẹ́ìlì yìí ni àtiwájú àtẹ̀yìn ọlọ́nkọ́mọ́sá dóòlà wa ni torí náà bó ti jẹ́nu inú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí mo kọ́ ń bí àwọn àpá náà pọ̀ àmọ́jọ́ ti lọ tẹ́tí ẹ̀rí sì mọ́mú àgbà tọ́lọ̀ lójú mi ọkọ́kọ́ débẹ̀ yìí ẹ̀yún náà tó mọ́mú máa nì ìmáàmù Málìkì mọ̀tìkàjà ànà wọ́n fọ́ kọ́dà àyín sọ kàtí Málìkì kan sí mọ̀rí ní àyín alìmáàmù Qurtubi Málìkì ni alìmáàmù Ibn Abi Zayd al-Qayrawani àwọn yẹn alìmáàmù Qurtubi wọ́n mọ̀ صاحب الرسالة ابن أبي زيد ابن أبي زيد وي قال ابن أبي زيد رضي الله عنه ابن أبي زيد ني لا ينكر أحد من صحابة رسول صحابة الرسول صلى الله عليه وسلم إلا بأحسن إلا بأحسن ذكر إلا بأحسن ذكر مضافنا والإمساك عما شجر بينهم وأنهم أحق الناس أن يلتمس لهم أحسن المخارج ẹnìkan ti háyà yìí àwọn mọ̀lìkí ẹ̀ẹ́dì gbé sórí wọ́n ní bẹ̀ẹ́nu rìsálà bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní kéèké àwọn sẹ́rà Abdullahi gẹ́mọ́ wọ́n ní kéèké bí i ti ń ké làwọn ti ń gbé àwọn bàbá fi kọ́ àwọn láti kéèké ni hmm. wàlá ẹwọ́ bí ọjọ́ orí wọ́n dé àgbàlagbà ni wọ́n bí mo ti mẹ́nu lè yìí ni wọ́n ti rántí láti ké níta ní ẹsẹ̀ fáwọn ọmọ yìí nù o kí ni ìmáàmù ibùn àbí zéèdì wí ọlẹ́nì kan gbọ́dọ̀ dápọ̀ kankan ní àwọn sọ̀hábí àbí pẹ̀lú ọ̀rọ̀ tó dáa. wal imsaku amma shajara baynahum kódà bọ́ bá gbọ́ pé jàkẹ́ ń bẹ láàrin sọ̀hábí kẹsí kejì kọ̀kọ́ lọ́kàjẹ́ torí yìí lọ̀pọ̀lọpọ̀ tó mú ní àwa fi kéwú karahùn àwọn yìí a fi wé ka ibi àwọn tí ń wọlé nìyí ẹ màáwí adẹ bá ẹ àlígbà ẹ ọdẹ dọ́gbọ́n fún àlí ọdẹ kéǹtì ẹ ọ̀rọ̀ tí ò sojú ẹ ibi ẹ̀yin ti kò tí inú ẹ̀yin ń wé ibn abi zayd al-kira wa ni wí fún ọ pé wal imsaku amma mẹ́nu ẹ lọ́wọ́ lọ́kàn tiẹ̀ tí ò sojú rẹ abẹ́nìkan <laughs> wọ́n ti yàtọ̀ kẹjọ wa bọ̀. وأنهم أحق الناس أن يلتمس لهم أحسن المخارج Imam Ibn Abi Zayd níbẹ̀ nìkan bá tẹ wá wù kankan fún ọ pé sọ̀hábẹ́ ṣe nǹkan kan sọ̀hábẹ́ lọ pọ́sẹ́ ní téèyàn kọ́kọ́ bá wá ẹ̀sìn ìjìjà sọ̀hábẹ́ ànẹ́bí ọ̀gbọ́dọ̀ síbẹ̀ ju bàbá yẹn lọ àtàní ó bu bàbá rẹ̀ nù wa níṣìṣẹ́ òní bẹ̀rù lẹ́nu ọ̀rọ̀ ẹja bẹ̀rù ọlọ́run àwọn sọ̀rọ̀ àwọn sọ̀hábẹ́ wọ́n wá ń gbé fóònù wọ́n ń bú yẹn pé ṣé àbúrò rírà jẹ́ bàbá jẹ́. <laughs> inna lillahi wa inna ilayhi raji'un. tọ́ ọlọ́nkọ́mọ́sá sànù wa. ẹ̀yẹn tó náà ń díje ṣe bàbá jẹ́ náà àmì ìwọ̀n ti ẹ̀ka wa nítorí bá rí ọ́ dà wọ́n pọ̀ àmọ́ kéèyàn máa sọ pé mùsùlùmí ò ní rájà àti dìfẹ́ǹdì àbúrò rẹ̀ rà ó burú ó burú ọlọ́nkọ́ mọ́sá sọ wa ń bẹ̀. tọ́ inú tí mo ti láì máa sọ tẹ́lẹ̀ bọ̀tà tí ń fẹnu sọ díẹ̀ díẹ̀ bá a bá sọ báwọn ẹni re àwọn àmọ́mù Málìkì ibn Abi Zaidi al-Qurtubi ibn Kathiri àwọn ọ̀gá tí wà nù bá ibn Abdelbari Málìkì bá a bá sọ báwọn ti sọ̀rọ̀ àwọn sọ abẹ́ dáadáa àwọn wo ni máa sọ̀rọ̀ sọ abẹ́ láì dá torí kò yàn mẹ́ni ọ̀fẹ́ jọ o èèyàn mẹ́ni ọ̀fẹ́ jọ o torí èèyàn lè máa péré nígbà kan pé pọ́tọ̀ lọ̀rọ̀ tá a máa gbọ́ ní ẹnu rẹ̀ àwọn tí wọ́n ń pera wọn ní ṣíà ọ̀tá àwọn sọ̀hábí ànábì àwọn tí wọ́n ní àwọn ìyàwó ànábì lọ́fọ̀ ànábì ń fọ́ ìṣe jẹ ọ̀tá làhùnmùlọ̀ ogbó ọ̀rọ̀ tí òṣojú ọ̀rọ̀ rẹ́wọ̀n wọn bá débẹ̀ àwọn ni wọ́n tú àlùkùránì fáwọn ọmọ wọn pé inna Allah ya'murukum an tazbahu bàkọ̀rátà wọ́n ní sẹ́ mọ bákọ́rà ń bẹ̀ ń àìsà nù ọlọ́run ní ẹdún bú rẹ̀ láwọn àwọn táwọn ń ké hm? ilé kéwù tí wọn lọ. ilé kéwù kan lèyìn ọlọ́mọdé yóò sì kéwù kéwù. òun làánú àwọn tí ìwé wá tara wọn torí òbí pé àpárá wọn làwọn láwọn tiwa tá à ń gbọ́ irú ọ̀rọ̀ báyìí lẹ́nu wọn ẹja mọdé ẹwà ẹmẹni ẹjọ. wọ́n gbọ́dọ̀ sókè. <laughs> Eh, ọlọ́wọ́ tẹ̀ jíjẹ́ wọn sọ sókè àwọn òfin wọn lọ wàlá ìtòǹtò máa wà báwọn àgbàlagbà ti ṣe òun ní káwọn náà ṣe lórí lórí ìlànà wa wọn ní o àwa o máa fi bò ní ojú o ti jẹ́ mi o ni mo fi tó gba àwọn Muhammad Mustapha amarọ́ọ̀dì amarọ́ọ̀dì gba àwọn ṣàtú àwọn táwọn azi àrígun òrí lọ́mọlúwàbí Ahmed Kọ́sìn gbogbo àwọn tó ṣe pé àwọn ó tẹ́ máa àdẹ́wò ta ní Nàìjíríà ń bì ẹni ẹ dákọ̀ yìí ní ìṣiṣẹ́ kàjíà bí wọ́n bá pa àfa nǹkan èrò sọ lè jáde oògùn ní jáde kì í sàfà ọkẹ̀ gbọ́lárúbáwá omi literature in Arabic lórí ibì omi ìmáàsì lórí ibì àmọ́ ẹ́ ẹlòmíín nú wọn ó kéwú ní aziari wọn wá rán lọ Parísì ojú ó ti gbégbé pípé bọ́ọ̀nù irú ẹni tàwọn tó ha Hussein àwọn kẹmọ wá fi rúrúrú arújú pé tíra làǹkà tíra kíni haba torí ẹ̀dàkùn torí ẹni tí ọba ti mà kìí ṣe gbogbo tíra ní kọ́là lọ́rùn kọ́là ọ̀tún yìí o gbogbo kíra àti tọlọ́run àti tànẹ́bí o èmi bí mo ti kéré yìí ọlọ́run tètè expose mi sí experience yẹn ní 1989 tí mo jẹ́ student ní abu zaria ní faculty of law kí n tó kó nàìjíríà nù bẹ́ẹ̀ ẹ ṣeun <laughs> eh, wàláhì làbím ẹlẹ́rìí mi ń bẹ láyé lónìí òní brọ́dà mi dr gali muhammad ọmọ àlùfáà gali àwọn onímọ̀gàjì ilé àbá ẹ̀ka àbá àgbà lílé aláàyá lónìí bàdáláyé náà ní ń yí bàdáláyé lèmi máa pè wá àmọ́ káwọn èèyàn bá mọ̀ wọ́n lọ́gbọ́ gáálí Muhammad àwọn ẹlẹ́rìí ni, èmi wọ́n jọ ń gbé yàrá kan nígbà tí mo dé BU bọ̀dá senior mi púpọ̀ is the best best medical doctor làwọn ẹnì kẹta wa kiri ó ní ọmọ Benue state ní yàrá kan náà Umar Suleiman Hall the best hostel the best hall ní ẹbí ìlú ibẹ̀ là ń gbé bọ̀dá wa ń ròyìn fún pé sọlá bro mi tó ẹsẹ̀ dé yáa fáà ni o torí pé ọmọ èyí náà ògbóǹtarìgì nínú àfẹ́ màá fẹ́ máa sunkún lórí tí wọ́n di ìyẹn lẹ̀ lóru gbogbo oníláyé ibi mo ti kọ́ bá a pàánù yóò sunkún yóò sì gbé mi lẹ̀ tẹ́mi bá wá lọ kásùbà yóò sun fún mi títí ìlérò oorun sùn mọ́ ní ìdí lọ kásùbà nígbà tí nígbà tí wàá dé yóò ti wá sùn. Ah. <laughs> wàhálà èyí wà bó mi èmi náà ṣe fìláwà mọ́ mọ́sálásí inú yàrá lèmi náà ti fẹ́ mọ́ sí ẹgbẹ́ mi rẹ̀ ti kọ́ bẹ̀rẹ̀ ni. <laughs> ẹ̀kọ́ jíjà. Eh, lọ́wọ́ a máa nẹ́rẹ̀ mẹ́rẹ̀ lórí bẹ́ẹ̀dì dé bàbá bí ọdọ sọ̀rọ̀ ojú èmi ilẹ̀ látago mẹ́ta mẹ́rin òru irú àwọn báwọn ni wọ́n ní ẹ̀sìn ni wọ́n máa ń pè wọ́n èmi ọ̀rẹ́ jọ gbé ni for a whole year ẹ wá ọlọ́run kọ́ sànù wa ni o ẹ pé kí ló rò kóun lè fi mú mi bọ̀dá ń bẹ ọlọ́run jọ ọmọ bẹ dáadáa ẹ̀yin ogun àti tiwa náà ẹ lè lọ́ọ́ bí wọ́n ọwá níbi bed space yẹ nígbèrè tiẹ̀ báyìí ó ní bíi yàmọ̀ bí pégin hall tẹ́yìn ọmọ ìdìbò síbẹ̀ bí máa gbé oríṣiríṣi ìwé bẹ́ẹ̀ àwọn tí máa ṣe dáwà àwọn tó gbóná òun ni oríṣiríṣi ìwé wọn ẹ̀rọ agbàkínní sí ayé yẹn wá. <laughs> all of a sudden mo bá rí i pé lárúbáwá ní ìdìbẹ̀ wàláhì láàbí èmi ọmọ tí o gbé mọ ẹsẹ̀ mọ ẹsẹ̀ kó ntáná wí ṣe pé kí wọ́n wúyàn. n bá rí i pé kéwú ní ìlú bẹ́ẹ̀ à ọkùnrin yìí kéwú à èmi náà bá mú mi bá ń kà á ní bá ń rí níbẹ̀ pé Jésù sì lọ ń jọba <laughs> Jésù sì bọ̀ àwọn wàlíì sì ṣe à Kùránì wàláyọ̀ dààmú mi in the first day. Kéwú agbọ́bẹ̀yàn bá sí bíbélì yóò bá ti ń pé Kọ́ríńtì orí kẹrin ẹsẹ̀ kẹjọ. <laughs> bàbá ń kà yóò bẹ̀ gbé jdb lọ jdb gbé sẹ́nu pé kò ní báyà lójijì ọmọ ilé kéwú kí ni èjì nígbà náà kí n wá máa rí gbogbo kìíní ní lárúbáwá ṣé èmi náà ní máa rò kó dodo ọ̀rọ̀ ni kéwú lélẹ́yìí everyday ni wọ́n ń bọ̀ bá dùn ní ọmọ wa jù síbẹ̀ <laughs> bọ̀dá wa pé àgbàdo orí rẹ lọkùnrin. <laughs> Èé ṣerú ẹ̀tẹ́lẹ̀ fún tó dé. Ìwọ pẹ̀lú rẹ̀ bàrà yóò bàjẹ́ sí. Wàláì, that's my experience. Kó tó wá di pé ńgbà tá a tiẹ̀ wá dé Mẹ̀dínà. Àwa rí i pé kọ́dà Bíbélì ń bẹ Lárúbáwá. Al-Kitabul Muqaddas. Mo ní kọ́pì rẹ̀ dòní torí náà kéèyàn rọra o gbogbo tíra ti sọ lọ́run àti tànẹ́bí o níta fẹ́ fàyọ nù ọlọ́run tó la èmi ń bẹ gbogbo ẹni tí ò tí tí ò tí bọ́ ń bẹ ní ọlọ́run là ní bẹ ó léwu o pé gbogbo ntẹ̀yìn bá ti rí pé wọ́n fà léwu bá ta ta kọ́ ní ọ̀sọ̀ bí nǹkan pàtàkì ó léwu o aláì ó léwu torí náà akànyà lọ bẹ̀ ń ní mo ní kí làwọn àwọn ọ̀tá àwọn sọ̀ abẹ́ máa wí àmọ́ ká tẹ̀ máa wulẹ̀ ọ̀rọ̀ wọn sòwò gbogbo ọ̀rọ̀ wọn yẹn máa fọwọ́ dídí ni ṣéèkù mi ṣe ka bọ̀rọ̀dá tó bàdì tí n máa ń ka ọ̀rọ̀ wọn sí wọn létí ń gbà mí báyìí nígbà wọn ṣe ìṣòro ọ̀fun mi ó dá o àbájá mi fẹ́ máa gbọ́ gbó ṣé pé báàsì wọn ilé ní èèyàn gbọ́dọ̀ máa kárọ̀ àwọn nǹkan báwọn. لا نطق سفيه بنات جبريل Ṣé àbúrá yìí fẹ́ rẹ́jísà pẹ́sẹ̀ntì wọn? Ṣé àwọn ti dé o? Kọ́dà inú táwọn bàbá wa Honorable Jọ́sẹ́sọ Mọ̀hàmàdì ṣe ńgbà wọn kó tá tẹ̀lé wọn dé wájú bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin àwọn wa lọ sẹ́mi gẹ́gẹ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa a lọ dúró lẹ́yìn ibì kan ìgbò òpó kan dí wa kọ́dà bí yẹn bá làwá wọn làwá náà ni bàbá wa ni wọ́n máa pè wá jáde lọ́pọ̀ kan káwá jòkó wájú bàbá wa ilé àbáyé ọ̀rọ̀ ọjọ́ kì í pọ́sẹ̀ kan ìjọ mọ́ndé tọ́lọ̀ ìdí mo wá fẹ́ fà yọ́ bẹ̀ ni pé ká tó wá dìde níwájú bàbá wáyé alájókòó wáyé bàbá tó wá sọ pé àfa abdulhayi kékùrá ní báwọn ẹni à <laughs> lẹ́bàá fún fàájọ rẹ <laughs> ọlọ́wọ́ sọ ilẹ̀ sọ dáadáa ọlọ́wọ́ sọ ilẹ̀ sọ dáadáa ọlọ́wọ́ jẹ́ ara bàbá náà pé wọ́n ní ẹni sùúrù lónìí náà ẹ wá jà mọ́ <laughs> náà mo fi wọ́n fẹ́ rẹ́gísà pírẹ́sẹ̀ǹsì wọn ni wọ́n sì rẹ́gísà rẹ̀ adìrí ẹ ẹjẹ́ ń ka ọ̀rọ̀ kan tí ó kó gbogbo ẹ̀ lẹ́ẹ̀ mú ọyọ̀ kan ṣoṣo. Alimamu Ṣaabi rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà ẹgbọ́n tí Alimamu Ṣaabi wí ọ̀rọ̀ làákàyè. Qala Alimamu Ṣaabi rahimahullahu فضلت اليهود والنصارى على الرافضة بخصلتين سئلت اليهود man khayru ahli millatikum qalu ashabu musa wa su'ilat an-nasara man khayru ahli millatikum qalu hawariyyu isa wa su'ilat ar-rafida man sharru ahli millatikum qalu ashabu muhammadin sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó bá nínú jẹ́ alimamu ṣáàbí ní àwọn ọ̀tá àwọn sọ̀hábẹ́ yìí kọ́dà èèmọ̀ ni pé àwọn yahudi sì tún gbẹyẹ mọ́ wọn lọ́wọ́ ìyẹn ni pé àwọn yahudi tún ṣáájú wọn níbi ìwọ ọmọlúàbí àti ẹ̀tí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ alimamu ṣáàbí ní fún ilẹ̀ tìlì torí pé ń bẹ pé wọ́n bi àwọn yahudi àwọn júù pé ẹ̀yin júù ta lọ́lọ́lá jù nù yọ̀yìn nínú ẹ̀sìn yìí èsì táwọn jù mú wá ní pé àbú Mùsá àwọn sàábé Mùsá ni <laughs> àwọn kí ni àwọn kọ̀mpánì ànẹ́bì Mùsá lọ́lá jù nígbèkọ́ ànẹ́bì Mùsá náà lọ́lọ́run rán sáwọn wọ̀tú ilẹ̀ tí nasọ́ọ̀rà alìmọ́mù tí a bí ní wọ́n tún wá jẹ́ àwọn nasọ́ọ̀rà náà kọ́dẹ̀ rí yíò ń bẹ̀rẹ̀ alkùránì man ansọ́rí ilẹ̀ lọ́ọ̀ kọ́lẹ̀ hawarijun nahnu ansọ́rù lọ́ọ̀ àlìmáàmù ṣáábí ni wọ́n tún bí àwọn nàṣọ́ra náà tó ń wẹ̀ sí ta ló dáa jù àwọn náà láwọn companion companion ti ta ni anabi isa ni wọ́n tún ilẹ̀ ti rọ́ọ̀fì bọ̀ wọ́n wá di àwọn ṣíà pé ta ló burú jù nínú àwọn inú ìjọ nínú ẹ̀sìn tí ta ló burú jù wọ́n láwọn sọ̀hábì anabi sẹ́rí pé ọ̀rọ̀ tó gbomú lójú yẹn wọ́n di yahudi ta lọ́lọ́lájú wọ́n láwọn èèyàn àwọn ànábì wọn wọ́n di nàṣọ́ra ta lọ́lọ́lájú náà sì ti wọ́n láwọn sàájú ànábì tòun ni àwọn sàájú ànábì ti yàn lọ́lájú mọ́ ẹ̀ tó dánu ló ń bẹ kọ́dẹ̀ tó ń pa àwọn èèyàn dúdú òun ni mo ní sèkì mọ́mọ́ra bùrọ̀ àdùrọ̀hìn àwọn ọmọ òpè làákàyè wọn lọ bẹ̀ kí ẹ̀ tí ì ṣe làákàyè ẹ̀ sì ń gbà pọ́lọ̀ ń fẹ́ràn ànábì ọwọ́ á dẹ àwọn ejò <laughs> bí sẹ́kù ti sùgbìnù pé ànábì sì wá wà láàrin àwọn ejò àtàkì kéèkì náà àwọn náà wọ́n sì tún fẹ́ kíni àwọn náà wọ́n sì rẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ òpó lónìí ọlọ́run ní ṣe báwọn fẹ́ni tó fẹ́ràn ìmọ̀fin ní ẹja máa bá làákà ìwọ̀n sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbésí wọn náà bá jẹ gómìnà nísìnyí àwọn tó fi ṣe kí rẹ àwọn ọ̀tá rẹ ní okó bẹ́ẹ̀ àbọ̀ láǹfààní pé inú ẹgbẹ́ yín ẹ wọlé gómìnà wa ní ẹ mú àwọn tí ó ṣe pa ẹ mú àwọn tí ó ṣe kọmíṣánná wa opposition party ni ó ti lọ kó yẹn níta ń bínú bẹ́ẹ̀ bá gbà pọlọ fẹ́ràn ànábì lóòótọ́ sọlọlọ sọlọ àmọ́ àwọn òrí bẹ́ẹ̀ o òrí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí o òun náà làbí ń ṣàlàyé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rí nínú alukurani nínú sunna nínú ọ̀rọ̀ àwọn àlùfáà ọlọpàá mẹ́ta àbáwá kẹwọn ẹ ṣé ní ìdí abẹ́ délé ni kílẹ̀ tọ́ àwọn sọ̀hábì ànábì àmọ́káfò ẹ̀yìn náà ti mà ẹ̀tọ́ wọn ni kí ẹ pọ́n wọn lé mo fẹ́ máa mẹ́rin kọ̀ọ̀kan wá tó fi gbọdọ̀ mọ̀ pé wọ́n lẹ́tọ̀ ọlọ́run rẹ o sẹ́nìkan fi ni máa sọ̀rọ̀ kọ̀rọ̀ pé sábúrò rẹ ra wá jẹ́ bí bàbá tiẹ̀ ọ̀rọ̀ burúkú ni o ìwọ àwọn sọ̀hábẹ́ pọ̀ àbáfò bẹ̀yẹn torí àsìkò àmọ́ kẹ́ ẹ mà ìwọ̀ wọn ni bí wọ́n bá ti dákọ̀ wọn á máa pé rọ́bì ọlọ́hu anuhum ìwọ̀ wọn ni tá a bá rí tẹ́nìkan tẹ́nu rẹ̀ bá já wáyà tí ń sọ̀tọ̀ kúsọ̀ ń pa wọn àti ọ̀dàkẹ́ àdàlákẹ́ bá a bá ṣe bí ọlọ́run ó dùn wa kí là á fà ń wò gbé kánò ẹ̀sẹ̀hún bí gbogbo kánò ti dìde tí Abdul Jabari torí kò sí ní tí Abdul Jabari ṣe jù báwọn náà lọ àtijọba àtolóṣèlú àtàfà àtọ̀ríkọ̀ tìjàníyà àtàfà àtọ̀ríkọ̀ kọ̀dìríyà àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò ẹ̀ ẹwọ̀n ẹ̀mẹ́tì ẹ̀já gbọ́n kan ní gẹ̀ẹ́sẹ̀ gbogbo mùsùlùmí kánò ló dìde wà láì àti gómìnà bọ̀tì àtọ́bá tọ́dọ̀ ọba tó lọ tí wọ́n ń rò pé yóò fòṣèlú bọ̀ yọ ma wá tako gómìnà tìsín tó dá Abdul Jabbar London ní Sanusi ti fọ̀rọ̀ ránṣẹ́ lé pé ìní sọ dìgbà tí ń bá dé nàìjíríà pé ń tàbí jàbárí ń wí yìí ọ́ta kó títẹ́ tó tó máa ń gbọ́n fóójú òfin kọ́ gbogbo àwọn ìyá haúsá pé ọbẹ̀ dà lúnu gbọ́jú nínú mo fi ní ẹ̀dá kan ọ̀rọ̀ àwọn azábàyánù fẹ́ ṣègì ní ọbẹ̀ búyàn ọ̀rọ̀ àwọn sàúdí ń pélé ọ̀rọ̀ gbogbo mùsùlùmí ayé ni ìwọ tí ọ̀bá wá ṣe ń tọ́ yóò ṣe tó ń tijú tó ń bẹ̀rù bọ́bá yóò náà ló wí fọ́lọ́ torí ọlọ́kọ̀ọ́sánú wa o torí náà ìwà àwọn sọ̀hábì ànábì pọ̀ ìwà àwọn sọ̀hábì ànábì pọ̀ ẹ̀dàkùn gbogbo àwa tá a lágbára ànábì ní mọ́ra àmì ń kún mọ̀nkára mọ̀nkárù ní o mọ̀nkárù ní o ànábì ní ẹbá rí tí ọ̀dá tí ọ̀dá nílé wàláì kódà ìwọ̀n já kó jòkó níbi tí gbogbo ayé wọn sírìmù ẹ̀ láì à ń sọ̀rọ̀ àbú ọ̀fẹ́ bú àbú rẹ̀ ọ̀fẹ́ bú sọ àbí ànábì ọ̀fẹ́ à ń bọ̀ wá bẹ́ẹ̀ ọ̀fẹ́ bú káàbù làbárì yahudi ọ̀fẹ́ bú wá bàbá mùnàbà yahudi habba habba habba habba tọ́ ọ̀rọ̀ ní àwọn mọ́ra àmì nǹkan mọ̀kára ànábì lẹ́ni ọba lágbára àwọn lágbára tákẹ́ dákẹ́ o ànábìlẹ̀ ní tí ọba sì ti lágbára kí ni kó ṣe fàbí fàbí lìsánù súnà fàbí lìsánì yìí èyí ń làwọn ṣe yìí o èyí ń làwọn ṣe ẹ̀rẹ́ yìí náà fàbí kọ́líbì yìí bí ọ̀nà bá rí nìkan tí wọ́n ń wo pé ràn wọ́n lẹ̀ ń ń hó ọmọ mùsùlùmí ọlọ́mọ bínú sí wa ń lu ọlọ́mọ bínú sí wa ń láì. torí náà wọ́n ké gọ̀rọ̀ ayé. kémi náà fi sinmi díẹ̀ ẹ̀fọ́ alóni. Yeah. على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون ah. wọ́n ní ọjọ́ ti lọ o tọ́ chairman wọ́n ní ká ká fo àwọn ibì kan ká lọ bí ta láwọn tí àánú wa ń ṣe wọ́n tí wọ́n ń tẹ̀ wọ́n tí wọ́n ń lo fúrọ́ọ̀dù fún pé àwa ń gbìjà àwọn ará ilé àdẹ́bì ní kò sí já ẹgbẹ́ ẹni di ìjà bá wà lèyàn tí máa ṣe kí ni lèyàn tí máa gbìjà yàn kò sí já o kò sí já ńlẹ̀ láàrin àwọn sọ̀hábì ànádà àtàwọn fámílì ànádì ẹ̀rí jẹ́ ó nìyí mazohiru musohara bíjà bá ń bẹ wọn máa fọmọ fúnra wọn wọn náà bí rẹ torí ọ̀rọ̀ làákà ipò nù tá à ń sọ lónìí ọ̀tá rẹ wá tọrọ ọmọ lọ́wọ́ rẹ òfun wọn náà fọmọ fọta rẹ bọ́bá yìí pé wọ́n ń já gbogbo tí ń bẹ lákọọ́lẹ̀ ìṣàlélẹ̀ yìí Aliyu bin Abi Tọ́líbì táwọn ẹni yóò kóhun lọ gá alùdéèdì táwọn ń gbìjà yìí Aliyu bin Abi Tọ́líbì wá bímọ obìnrin tí ń jẹ́ ọmọ kò zoomu ẹ̀pẹ́ta tó fi fún ẹ̀rọ ọ̀gbọ́n ní ìfàtọ̀ lójú ayé àní lẹ́yìn ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀kọ́ lójú ayé àní náà ni lójú ayé àní náà ni àkọ́jẹ̀ ah, tó kẹ̀yìn o ta ni ìyàwó ànẹ́bí ní àwọn ìyàwó ànẹ́bí sọ́lọ̀lọ́ ọ̀sọ́lọ̀ ọmọ bíbí Umaru yìí ànẹ́bí lọ̀gá alùlùbẹ́jì ìyá ńlá wa hafọ̀ tó jẹ́ kan náà àwọn ìyàwó ànẹ́bí Umaru ló inú àlí ọkọ rẹ̀ ni Umar ibn al-Khattab àwọn àṣàn lélẹ̀ yóò dé parẹ́ kátó mú kàdí nínú àwọn tó gbajúmọ̀ tí wọ́n máa parọ́ mọ́ torí wọ́n ń parọ́ mọ́ pẹ̀lú pẹ̀lú ní oní jáfàrù sọ̀rọ̀ àwọn àlùfáà súnà ní jáfàrù yìí sèyàn gbégbégbé wọ́n bá kàn parọ́ mọ́ ni rahimahullahu ta'ala jáfàrù làwọn èèyàn kóòtù ọ̀rọ̀ rẹ̀ pé inú tí jáfàrù máa ń gbà tó wà láyé ẹgbẹ́ ń ta á kana yakul waladani Abu Bakrin marratain waladani Abu Bakrin ẹ̀mejì l'Abu Bakri bí mi <laughs> jáfàrù sẹ́ àsọ́ọ́díkù táwọn ẹ̀kọ́ pọ̀hùn làwọn ń gbìjà yìí wọ́n fi ń sọ̀rọ̀ kọ̀rọ̀ sábú Bakri àti Umaru àti Usman radiyallahu anhu ń bẹ lákọọ́lẹ̀ pé jáfàrù yìí a máa bọ́ta máa pé ẹ̀ẹ̀mọ́ ní ẹ̀ẹ̀mejì ní khalifa abubakar bí mi kí ni fún ma ti ń wí àlàyé ẹ̀mí ummuhu ìyá tó bí jáfar orúkọ rẹ̀ ní ummu farwa ọmọ alkọ́símù ọmọ muhammadu ọmọ abubakar siddiq àtọ́mọ ọmọ ọmọ ni jáfar jẹ́ nídìílé ìyá rẹ̀ sí abubakar siddiq ẹnìnú. E wà ó mú ha ìyá àyá rẹ̀ ìyá tó bí ó mú fáríwà yìí àtúmá ìlókọ rẹ̀ ń jẹ́ tàbí òun náà Abdurrahman ibn Abi Bakr Siddiq <laughs> àjẹ́gbẹ́já báru kan Abubakar Siddiq lọ́nà Muhammad ibn Abi Bakr ó tún kan Abubakar lọ́nà gíní Abdurrahman ibn Abi Bakr wa kana yaqul waladani Abu Bakrin ya ẹbára yìí <laughs> ẹ̀ẹ̀mejì làbúbákiri bí mi ẹ̀yin òmùwọ́ wa máa jẹ́ nìkan tọ̀ ọ́ gbìjà alùbẹ́jì kò sí jà o gbìjà bá wà lèyàn máa ṣe kí ni èyàn máa gbìjà o ká dá a mọ́ méjì yẹn mo lè sọ rẹ̀ tọ́pọ̀ ká bọ́ sínú pọ̀ mi. inú táwọn àlùfáà fi ń rinlẹ̀ pé ẹ wá rọ̀ mí pa kò sí jà wọ́n ní ta rí ni pé èé ṣe sáwọn ilé àwọn alùbẹ́jì ti ń sọ ọmọ wọn ló kọ àwọn tó ń pè lọ́ta wọn ìwọ náà bí làákà ìrẹsẹ́ bí n bá wá bímọ nídìí wàá wò pé ọ̀tá mi wo lọ wà ní ìdílé ọmọ inú mi ìwà wo kọ tí ń sọ ọtí àbúkọ tání ọ̀sán làákà ìkan tí máa ń ṣe yìí ó kọ ẹni èèyàn fẹ́ràn yá mo fẹ́ sọ lóko àwọn bàbá mo fẹ́ sọ lóko àwọn àfa mo fẹ́ sọ lóko àwọn ẹni eré nítorí kálukú máa wá kinu ẹ̀rí ń bẹ inú ń ta rẹ́ẹ̀rí lákọ́ọ́lẹ̀ ń bí yìí kọ́nà látòrí àníná láti bẹ̀rẹ̀ ọ̀bí ọmọ ọ̀tá lánàá torí àwọn arọ́ tí wọ́n máa pa àlù àwọn àbá àtijọ́ o. Aliyu bin Abi Tọ́líbì èyí tí ó gbajúmọ̀ rọ́bì ọlọ́run àánú Alhassanu walHussein ọmọ méjì dáàlì dúkọ́ wọn ọmọ àlejò mẹ́wàá lọ. Rọ́bì ọ̀fẹ́ni tí ọba mọ́ èyí tí yàrá wa Fátímà bífàlì ń bẹ èyí tó bìnrin mí bífàlì ń bẹ kọ́dà tí èsì kan. Àmọ́ sàn tó lákọ̀ọ́lẹ̀ ni pé nínú àwọn ọmọ Ali ibn Abi Talib Abubakar ibn Ali ibn Abi Talib Umar ibn Ali ibn Ali ibn Abi Talib Osmanu ibn Ali ibn Abi Talib tí ẹ̀rá kò sí ìjà ń bẹ kò sí ìjà ẹ̀sìnmi rọ̀ ẹ̀sìnmi fọ́ọ̀dù àmọ́ kádàyún náà dó but ní kàtígórì kọ̀ọ̀kan for less than five five examples tí mo líìkì tí mo kà píìkì pé ẹ ẹ àwọn tí ń fọmọ fúnra wọn àwọn tí wọ́n bímọ tí wọ́n ń sọmọ wọn ló kọ́ ta ní ló kọ́ àwọn tẹ̀ ń pè lọ́ta wọn yìí tí ẹ̀yin lè máa ń tẹ̀ ń ṣe àbẹ́ mọ̀ torí ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ẹ̀ nọ́pọ̀ eléyìí sọ́kàn tó fi láti náà nìyí mo ní léèyàn bá wá dá bàyánù lè nà ntí ẹ fẹ́ gbọ́ náà ni pé wọ́n ti wá wíwá ìtọrẹ wúlẹ̀ kẹ níbi yẹn bá lísìn tí wọ́n bí wọ́n ti ń sọ̀rọ̀ ah! àfikọ́lọ́ wọn mú yẹn dúró ẹnu dùn máa bá sì tún yọ tíra ta pé tíra láti kà á òun láti sọ díẹ̀ nínú tíra nì àtẹ̀yí tó jù lọ mo ní gbogbo àwọn ṣékùn lázàrì ti ka gbogbo àwọn tíra yìí. <laughs> àwọn ọmọ pọ̀rọ̀ ránwọ̀n ránwọ̀n nínú ìjẹ́ ẹ máa gbọ́ lẹ́nu wa wàlá àwọn ọmọ pọ̀rọ̀ ránwọ̀n ránwọ̀n. nínú tí wọ́n wí tí wọ́n fi Yorùbá wí leléyìí òun ni pé àbúrò rírà yẹn àfa méjì làwọn àfa rẹ̀ Yahudi jì làwọn méjì Káàbùl Ahbà àti Wahab ibn Munabbah èmi gbẹ́n bí mi ti ráyè gbọ́ tó mọ̀ gbọ́ yìí mo gbọ́ yọ ọ̀rọ̀ ìmẹ́mú kí n tó kí n tó péyàn wí nǹkan yẹn gbọ́ ìpè Abu Huraira àwọn Yahudi làáfàá rẹ̀ hmm. tàwa ni Yahudi Kaabul Ahbar Kaabul Ahbar yìí ń bẹnu àwọn sọ̀hádì ànábìbọ́yẹ̀ yìí yóò mọ o Kaabul Ahbar Yahudi kan bẹ́lẹ̀ ni wọ́n Kaabul Ahbar. رضي الله تعالى عنه وهب ابن منبع من كبار التابعين عليه رحمة الله مواني أتين يجو يمرين بي إيه إن جوتا لون تيرا عن صحيح البخاري ibi wọ́n ti gbọ́ láti lọ mú ìjọ náà àbí kọ́nà play fídíò rẹ̀ ní ọba wà ń bẹ̀ jọun àfáàsí àrí tí ń wí tó rú láwà ní lọ́ọ́ rúùmù nira nì àtẹnujẹ àmọ́ bóyá àwọn èèyàn ti gbàgbé àtúnwí lónìí torí kò sí kò sí ń tà ń dọwọ́ bòmí eléyìí o tọ́ra àwọn náà sọ ń kọ̀rọ̀ o wọ́n ti ń sọ àwọn èèyàn lọ. àkọ́kọ́ bí kí a sì ṣe ńlá ti wọnú ọ̀rọ̀ yìí òun ni kó tako al-Qur'an al-Karim ó tako kí ni al-Qur'an al-Karim nínú suratul hujurat olùwọ́ba ní wala tanabazu bil alqab bi'sal ismul fusuqu ba'da al-iman àti ọlọ́run yóò arantí sẹ́kù lázàrí ń bínú pé gbogbo ẹni tí ń bá ń ta ló ba sọ̀hádé ọ̀sọ́nà rẹ̀ ọmọ ọ̀rọ̀ kùránì yìí ọmọ kùránì yìí lọ́ ọmọ pè ọ̀sọ́nà rẹ̀ ọ̀kan lélẹ́yìí alukùránì gbogbo ẹni tó bá ti kó níbì kan ìmọ̀nú ẹ̀sìn kan ni ìmọ̀nú wà bú kan ni tó wá lóhun túbá òun ò ṣe mọ́ òun ọ̀sẹ̀sìn tó ń sìn mọ́ òun gba bá nẹ́bí sọ̀rọ̀ ọ̀fẹ́là olúwa ní ẹ má pè ló kọfí ọ̀nà ara létí ibẹ̀ wọn. àìka kùránì ni. wọ̀lá tàná bàzú bẹ́ẹ̀ àlùkò. bí ìsàlẹ̀ sùn olùkóso kú bàdàn ìmọ̀. Ah, lódodo ìran káàbùl àbárì nínú àwọn yahudi lọ́lọ́ ti mú jáde amọ́mọlẹ́yìn anẹ́bì ni olúwa ní ẹ̀ gbọ́dọ̀ tún pé káàbùl àbárì yahudi mọ́ bàbá jẹ́ mùsùlùmí Wahb ibn Munabba fámìlì tiẹ̀ náà nípìnlẹ̀ rẹ̀ yahudi ni olúwa ní ẹ̀ gbọ́dọ̀ tún pé irú wọn yahudi mọ́ torí bẹ́ẹ̀ yàn bá rọra yọ kọlu anẹ́bì.

ẹ̀dàkùn àkọ́kọ́ mistake ti ń bẹ ní yìí ni pé ìmọ̀ ìyanu pé káàbù làbárì ìmọ̀ ìyanu pé wàhbà bí mùnàbà pé yahudi pẹ́ńbélé ni wọ́n àbà àbà ẹ̀sì bẹ̀rù ọlọ́run ẹ̀sì bẹ̀rù ọlọ́run ẹ̀kẹ́ alukurani yìí ẹ̀túmọ̀ ẹ̀tún fáwọn èèyàn àwọn àlùfóńtẹ̀ sí ìrù gbogbo wọn ni wọ́n panu sọ tọ́ba ló ń wò sí ń bẹ̀ máa kódò ọkọ̀ tí ó máa tó rán létí ibẹ̀ gbọ́dọ̀ pín mọ́. bí sàlẹ́sìmù kò sóko bá àdáyé ìmá olúwa lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti di mọ́mì ní ọkọ̀ bú ẹ má tó fi pè má ọ̀tà kọ̀rọ̀ ọlọ́run o tọ́ ibi fẹ́ lọ náà. sẹ́rí bá a bá wa rọra á wulẹ̀ wa jù ilẹ̀ Yorùbá. ta ni wọ́n ka bàbá mẹ́ta mẹ́rin márùn-ún ìdílé rẹ̀ jù ní tẹ́lẹ́gùn àjẹgbé ká máa náwó sẹ́yìn náà gbélégún olóòtà ní. torí àfi kéèyàn sọ̀rọ̀ débẹ̀ yóò máa takò àlàsí gbogbo àwọn sọ̀hádà nẹ́bùà Muhammad sallallahu alaihi ẹbí bìkan wọ́n ti ń bọ̀ ẹbí ni wọ́n ẹbí wọ́n bọ́ bọ́ ọlọ́run wa ń sọ wọ̀rọ́dún àánú káwọn ọmọ wa sọ pé àwọn kébèrí àwọn yahudi ẹ̀dàkùn ọ̀tàkọ̀ ọ̀rọ̀ ọlọ́run o ọ̀rọ̀ ọlọ́run ibẹ̀ yẹn bá sì ló wọn ọ̀mọ bí ọ wà fúrọ́tù al-Hujurat ẹ̀dàkùn ẹ̀dọ́ bá ní Kùránì ẹ̀ ní ẹ̀ ọjọ́ ló ti lọ ní ìtàn abdullahi ibn abi sarhi tí mo wílẹ̀ kan yẹn wọ́n ní lẹ́yìn ìgbà tá à nẹ́bi lóhun gba tútú bá rẹ̀ tán abdullahi ibn abi sarhi mọ ẹ̀ṣẹ̀ tó ń tẹ̀ wọ́n ní gbogbo ìgbà tó bá rí ànẹ́bi tá ànẹ́bi ń bọ̀ lọ́kàkẹ́ bá yọ sáré yọ dọjà ànẹ́bi kò fẹ́ fojú rújú ẹni tó ṣe burú wọn ní àyà forty nine nínú suratul hujurat àti ìbẹ̀lọ́lọ́n tó pa wá látẹ̀yìn abdullah bin abi sarhi ibn abi sarhi aya la ni ẹwọ hussein ok aya 11 suratul hujja ok nọ́mbà sura làwọn pè náà làwọn ebi pé kuran kìíní kan suratul hujja rájì aya 11 àmọ́ fẹ́yìn ó ní kuran wọ́n ní 49 mo ní abdullah bin abi sarhi nù tán despite the fact pa nẹ́bi tí lóun yọ̀ǹda rẹ̀ nígbà tí Usman ti mú ọ wáyé wọ́n ní bọ́bá fẹ́ pàdé ànẹ́bi sọ̀rọ̀ sọ́là ìjọba ànẹ́bi tó ṣe burú ànẹ́bi ẹ̀ ń tọ́kù rẹ débi pé wọ́n ni ọmọ ọkọ̀ wáhàyí ṣètọ́ ni wàá lọ wá tó padà lọ bá wọn tòbírí ọwá ń gbẹ ẹ̀mí ni ń kọ́ fún kọ́lọ̀ tó padà wá yá ya ṣètọ́ nìyí ọwá padà wá

Ah, kò yẹ kí wọ́n ronú kánsílọ̀ mọ́ ebúlà àbí sáré mọ́. nítorí àti lọ́ràn tó wá ti di pé èlú bí èlú. torí náà mú ìdíbi tẹ̀ ń sọ ni pé ẹ mọ̀mọ́ rárá yín ló ti ń tó tó lọ àti ọlọ́run. àbúlà bí náà àbí sáré Usman náà lọ padà wá lọ bá Nábì sallallahu alaihi wasallam pẹ́tọ́ bọ́bá ti rí yín máa sá ni o. <laughs> ànábì wa rẹ́rìn ànábì wa sọ fún Usman إن الإسلام يجب ما قبله إن الإسلام يجب ما قبله إن جاءت عمرو بن العاص وخالد بن الوليد àwọn ọ̀gá ogun kùrẹ́ṣì tẹ́lẹ̀ tí wọ́n ń fẹ́ pa nẹ́bí ń gbẹ́ta wọn náà láwọn gbà wọ́n tẹ̀ nẹ́bí the same statement là nẹ́bí wí fún wọn ànẹ́bí ní innal ìsìláàmù yajubbu ma qabla ìsìláàmù ewẹ́yìn ìsìláàmù ezekini ewẹ́yìn yajubbu ma qabla gbogbo nítorí ó ṣe so ti gbà fọlọ́run o ti parí ìmọ̀ dẹnu pé káàbùl ahbar wahbabul munabba àwọn ẹni ọlọ́run tí wọ́n ti fẹ́ takuntakun lórí ọ̀rọ̀ ẹ̀sìn máa pè wọ́n Yahudi ẹ̀ṣẹ̀ ni o ìtakọ̀rọ̀ ọlọ́run ni o ọlọ́run kò forí gbẹngbẹ̀n tí ń ṣe bẹ́ẹ̀ ọ̀yá àti àwa náà. ẹ̀ẹ́kejì ẹ̀jọ̀ wọn pè wọ́n ìtàn. wọ́n ní bí ìṣẹ́jú mẹ́wàá ọ̀dà ọ̀dà. ọ̀rọ̀ yẹn pọ̀ tí mo kalẹ̀ yìí mo ẹ̀ṣẹ̀ wà ní page nine. nínú eleven pages. ẹ eh, ọba tún ọlọ́run tún ọlọ́run tún mọ́jọ́ mi wá àmọ́ ẹja ń lo àwọn ibi kókó kọ̀ọ̀kan tí wọ́n fi ń rú àwọn èèyàn lójú torí pé ẹlẹ́nu wọn dùn èyí tèmi náà gbọ́ ìwà láàyè ẹnu wọn dùn. yẹwúdí ni àwọn àfa rẹ̀ yẹwúdí wọn ah, káàbùlà bá wàá bàbá mu lẹ́bàá inna lillahi wa inna ilayhi. tọ́ èkejì wa ni pé irọ́ tiẹ̀ wá ni irọ́ funfun báláwú ní pé káàbùlà bá rí ní nkọ́ ní nkọ́ àbúrò rẹ̀ rà ń kéwú wá gbogbo mùnábà ní nkọ́ kíni àwọn ẹ̀rí ní pọ̀ mo lísì ẹ̀ ń jọ́ báyà kí n tó ràn yín létí àkọ́kọ́ ń bẹ̀ àwọn tó sọ táwọn ènìyàn náà ń gbọ́ lẹ́nu wọn ẹja gbé látọ̀dọ̀ sí wọn kí ni bàbá àwọn wíńjọ náà ó ní ọwọ́ mẹ́rin wá fún yín sí ìjìlì mẹ́ta mẹ́ni ìjìlì mẹ́ta bẹ́ẹ̀ bá wo nẹ́sùn kan nu the gospel of Matthew ntí la bá ń pè ní ìjúlù mẹ́ta nu o àwa fi kéwú ké ó ní ẹ bá wò ó ẹ rí i pé bákan náà lórí pẹ̀lú àdìsí báyìí táàbù rẹ̀ rà gbà wá táàbù làbárí ara ń tọ́kọ́ mi is unfortunate ó tú àtìrí ara ẹ̀ fún wọn mọ̀ nǹkan kan àwọn ibẹ̀ fàáfàá náà ń jọ náà á tún wúlò nínú. Injilu Mata Bible is divided into two ọ̀nà méjì wọ́n ń gba pé bíbélì sí the new testament and the old testament ẹ̀yin tẹ́ ẹ ní experience díẹ̀ ń pa rẹ̀ níbo ni ìjìlù mẹ́ta wà new ni àbí holy new testament ẹ̀sẹ̀ wọn máa lanṣẹ́ àdọ̀fẹ́ ìtànúfí torí bóyá ń jọ tí ọ̀rọ̀ bá débẹ̀ náà azabayanu lè náà ṣe gbọ̀ǹkan ọlọ́run ní a kalẹ̀ èmi ní more than one thousand pages lórí comparative religion in two volumes more than one thousand pages tí wọ́n sì ń tẹ̀ káàkiri gbogbo ayé. Ìnjílù mẹ́ta yìí gospel of Matthew nínú kí ló wà nínú new testament kò sí Yahudi tó believe in in the new testament ọ̀rọ̀ tí wọ́n ìkà máa ń dùn létí sí ní ọ̀rọ̀ tí ò méjì sẹ́ǹsì wọ́n sọ àwọn onímọ̀ ọ̀jọ̀gbọ́n ó ti mọ̀ pé nọ́ọ̀sẹ̀ Yahudi kan ò bìlíìfù nínú kíni ní ìlú tẹ̀sẹ̀ kódà àwọn èyí tẹ̀ tẹ bá rí báìbù ti Yahudi Old Testament nìkan lẹ́bàá mẹ́ níbo wá ní káàbù ka èyí ìlú mẹ́ta tí tó wá fi pẹ̀lú mà irọ́ ni ẹ̀ẹ̀kejì bíi pọ́ìntì mẹ́fà ní bọ̀tí nǹkan ẹ̀ẹ́dẹ̀m sorry nínú tẹ́lẹ̀ wí ó tún wá ó ní òun ọ̀ka nẹ́sùn ìjìnlì mẹ́ta ìfún yín ọ̀ka bẹ́ẹ̀ àpilẹ̀ fídíò rẹ̀ ó lè rí i pé bìnẹ́sù yìí wọ́n fọ́ọ̀sì yìí ní ti ń wí náà nù bìnẹ́sù yìí wọ́n fọ́ọ̀sì yìí dígbà téèyàn ní verbatim verbatim ìjọlé bàbú rẹ ràti ló gbà dìtì wá bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ ní ìdí ìlú mẹ́ta mo ní oṣù tó àti rẹ̀ ń lò mí. níjọ́ tí Abu Huraira gba hadith wá yìí kò sí a single copy Gospel of Matthew ní Lárúbáwá láyé. àwọn ọmọ gbogbo secret yìí ọkùnrin yìí rò pé Lárúbáwá ni wọ́n sọ kí ni ìjìlú mẹ́ta kalẹ̀ ọwá rí nǹkan kan tó jọra wọn pẹ̀lú àdífi tábù òrẹ́ra gbà wá ọwá lábù òrẹ́ra lẹ́yìn gábùlà báyìí lọ bá kọ́bì ẹ̀ wá sí is nonsensical níjọ́ tábù òrẹ́ra ń gba àdífi wá lọ́dọ̀ ànẹ́bì wọn ò tí bẹ̀rẹ̀ sí tú báìbù sí lárúbáwá ní history báìbù tọ́lẹ̀rì a jẹ́ pé mo ní tẹ̀sílímà jàdàlíyà nínú tí wọ́n fi kọ́ wa nù pé káṣẹ̀ àzùm akọ́nù ìṣòlò fẹ́kẹ́ ẹ àtún wá ké inú lọ́ọ̀ náà ẹ inú lọ́ọ̀ a máa ń sọ pé assuming but not conceding assuming but not conceding kí n tiẹ̀ pé mo gbà pé n tó ń wù náà <laughs> kọ̀bá làákà ìmú o àmọ́ kí n gbé ọmọ bí ọ kí n gbé ọ síbi ọ̀wọ̀n ìtẹ̀yìn ọ̀bá wí ni pé ìjìlù mẹ́ta lọ́lọ́ da àbúrò <laughs> rírà fún èyí tó méjì sẹ́ǹsì nù lórípé Abu Huraira ti sọ̀rọ̀ ti ẹ̀kalẹ̀ hundreds of years wọ́n èyí tí translate gospel of Matthew sí lárúbáwá bàbá wá rí kẹ̀kẹ́ tó pé hundred percent tí wọ́n jọra wọn lóòótọ́ tà ń dára wọn kọ́ ẹni ó ti wà ọ̀rọ̀ tó ti wà hundreds of years ní àgbé tuntun káti ẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí káti àzúmù bẹ́ẹ̀ assuming but not complete ẹ̀ wá rí tabandari ẹ̀ ó ní wáhábù ẹni tí wà nàìjíríà yìí náà tó dákọ̀ wáhábù bùn mùnàbà á mo lò rí àìmọ́ndéyàn wú. <laughs> wáhábù bùn mùnàbà àbú òrera ti dàgbà afá wee bi wáhábù <laughs> bẹ́ẹ̀ni yes ni mo nígbà tí ń wílẹ̀ kẹrin mo ní wáhábù bùn mùnàbà sínú àwọn sọ̀hábì ànẹ́bì àwọn tó wọ́n ṣe dí sọ̀hábì ànẹ́bì ni wáhábù bùn mùnàbà yìí. Wahb ibn Munabba was born in the year 34 Hijra. Ọdún 34 AA What is the bí Al-Imam Wahab ibn Munabba. Abu Hurairah ti di àgbàfá. Tara ló ń kéwú lọ́dọ̀ ara wọn. Imam Malik sàgbà ẹ̀sẹ̀ wọn. Torí náà ẹ̀dá kan. Wọ́n oh, 34. ni wọn bi wáhábà rùn wáhábà ju mọ́mù máàlìkì lọ ni wáhábà wáhábà bí mùnàbà táàbì ni ìmọ̀mù máàlìkì táàbì ò táàbì lòun. Abu Hurairah jìnnà pépépépé. àlìmọ́mù hmm. Zahabi àwọn tí máa rè kọ́ọ̀dù generation by generation àwọn sọ̀hábí pè ní tún generation by generation àwọn táàbì nǹkan kọ̀ price mi ń research mi ni pé kódà Ibn Wahb ibn Munabbah in the fourth category, in the second category, third category, ìpele kẹta àwọn ọmọ kéwù sáàdì lọ́kọ̀ wà. Àbú Huraira tí ń bẹ ní fọ́n kíláàsì àwọn sọ̀háró. Ni wáàbù third class nínú àwọn àwọn ọ̀fẹ́ ní yẹyẹ wáàbù àìsọ̀tàn ni o. Kò make sense at all. Ọ̀rọ̀ mọ̀lélẹ̀. Ọ̀rọ̀ wádìí. Wahab bin Munabba tó bá kọ ẹlẹ́ẹ̀kẹta làwọn àfáà tó sí mínà tabi'in àwọn àpẹ tó wà tó bá kọ alọ́kọ̀ọ́kọ́ náà àwọn ọ̀gá àwọn àwọn ẹ̀sọ́ ábà <laughs> Wahab ní ń kọ́ kéwú tẹ́gbé ọ̀rọ̀ ní jìnà sí sẹ́ǹsì kọ̀bá làkà yìí torí bàbá ń gbọ́ tí wọ́n kàn ń ewúra kankan àbúrò rẹ́rà tí ẹ̀yìn wá ń fẹnu tẹ́ńbẹ́lú yìí ẹjẹ́ ń sọ̀kan sí fún yín bàbá tiẹ̀ dá lórí báwọn náà ìjọ́ ti yà ńlá wa Àìṣà ìyàwó tàbí nífẹ̀ẹ́ sí jù ìjọ́ ti yà ńlá wa Àìṣà jáde láyé tàbí wọ́n ti wájú pé wọ́n ló lè kírun sí Àìṣà la Abu Huraira ni bẹ́ẹ̀ni Abu Huraira ni gbogbo àwọn sọ̀hábé tó kù láyé ti wájú pé wọ́n ló sí la lẹ́yìn Abu Huraira ilẹ̀ nìkan máa parọ́ mú pé Umaru mọ́rẹ́ ń dín náà ń bò ọlọ́run ẹgbẹ̀rún ọlọ́run ìjọ tí yàrá wa ìta kú ẹni tí ó bá ní òrí bẹ́ẹ̀ kó mú bí ó ti rí tiẹ̀ wá àwọn òfin bí ó wà ìtàní ọjọ́ ti lọ ni. àkọ́kọ́ wọn ní kí ló dé tí rìwáyà Abu Hurairah pọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé kí ló dé tí Abu Hurairah di tágẹ́ẹ̀tì wọn. ìdójú hmm. di tágẹ́ẹ̀tì wọn náà nù torí pé mo sọ níbì kan lánàá níwájú gbogbo àwọn ọlọ́lá ọlọ́lá nìyí ibi wá àti tí wọ́n pè mí sí ní stadium mo ní gbogbo ẹni tí máa ń tẹnu bá àwọn sọ̀hádé kódà mo fún un ní excuse òun lè mọ́ mọ́ ó lè mọ̀ mọ́ root court ẹ̀ àwọn kan ló kulẹ̀ kí làwọn fẹ́ achieve ìmáàmù Málìkì náà ló wí ẹ̀jẹ̀ kàyún bàbá tẹ̀ ní kàmí lónìí ìmáàmù Málìkì ní innama haula'i aqwamun aradu al-qadha fi an-nabi falam yumkinuhum dhalik faqadahu fi ashabihi حتى يقال رجل سوء ولو كان رجلا صالحا لكان أصحابه صالحين ẹ̀rùgbé ọ̀rọ̀ máìlìkì ní tòyí hmm. ìmáàmù máìlìkì ní gbogbo àwọn tẹ́rí tí ń tẹnu bá sọ àádọ́ ànábì ọ̀nà wọn jì ìdí wọn lọ kọ́hun ànábì gan ni tágẹ́ẹ̀tì wọn àmọ́ wọn ò tó bẹ́ẹ̀ wọn ò bí wọn dá ìmáàmù máìlìkì ní fàlámùlùm kéènù wọn ò tó bẹ́ẹ̀ ọlọ́run ti màkánà nẹ́bì débẹ̀ ẹnìkan tó bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ sáà nẹ́bì ibi tí mùsùlùmí wọ́n ní wọ́n wá dàbí ọgbọ́n ìmáàmù máìlì tí ní bẹ́ẹ̀ tó tó ti pẹ́ ka lónìí tẹ̀ ń fáwọn èèyàn ń fi ń ṣe wá ìmáàmù kí ní tágẹ́ẹ̀tì wọn là nẹ́bì àmọ́ wọn láyà bí bá lè gbé èèyàn bú ni ọjà jẹ́ gbogbo àwọn jẹ́gẹ́jẹ́gẹ́ báyìí ni lọ́rẹ́ rẹ̀ wọ́n ti jọ ń ṣe. Imam Malik ní làwùkánà ọdún ọba ọdún náà sọ̀lìhán làkánà àtàbùhù sọ̀lìhìn. Torí náà ẹ dákun ọjọ́ ti lọ ọjọ́ ti lọ pẹ̀lú ògbọ́ ọlọ́run bí ọ̀rọ̀ yìí ọba dúró ń àwa náà ní dákẹ́ o pẹ̀lú òbí ọlọ́run torí pé ọlọ́run ó bì wá o ọlọ́run ó bì wá ọlọ́run ó sì bì ẹ̀yin náà àwa ti wí fún yín ìtẹ́yìn náà bá fi kọ́ ọkàn lè kọ́ ni àwọn jẹ́ náà lè kọ́ ń bí ọlágbára ní ọ̀dọ̀wẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa o. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه اجمعين الحمد لله إن شاء الله هذا بيان في نعم في نعم. eléyìí ẹjọ́ àwọn nǹkan bẹ tí mo fi báyìí rò kọ ẹjọ́ kí n lọ kọ síbẹ̀ ẹlẹgbọn ní eléyìí ní ìlú eléyìí pọ. ọ̀rọ̀ tó bí ẹ má wọrí ẹjẹ kí n kọ tó. بسم الله وجدي نصا وعليه ويغفر له واحفظ بأثر الإنسان من القرب آمين أدل الحقوق كما وفيه بلاء عزيز جديد عظيم أمام الوقت wáyé dàmí ọ̀fẹ́ kí ń lo àǹfààní ìgbè tó fẹ́ púpọ̀ ètò òní tó sì wù èmi náà ní kákọ́kọ́ púpọ̀ àyẹ̀ náà tó ìwà lójú ẹ̀ ọ̀dọ́ àwọn náà ní ìgbìmọ̀ lọ́wọ́ ní sì ń gbà fún wa tó náà bá a sọ àwọn àwọn àṣọ àtúgbò ìjọ 有多这种问题，嗯，它都有这样弯弯，我在这里飞弯弯弯无语，对吧？我在这拉好多，给我看一我你们的人民币，啊，讲说老板娘是嘛，我是把你，我这个没不够。 òdúpẹ́ fún yín púpọ̀ o òdúpẹ́ fún yín púpọ̀ o. àwọn fi àwọn nke mi pé màmá àwọn lọ dípò padà àwọn gbọdọ̀ ṣubú sí àwọn ènìyàn. wọ́n sì fẹ́ Ẹwà ń fi ìjà gẹ́gẹ́gẹ́gẹ́ tí mo dákọ̀ yìí ó wúwo lọ́kàn mi ó wúwo lọ́kàn àwọn fámìlì mi púpọ̀ ẹ̀wà bíṣà omi ní ilé láti gbó nílùú ìlú àti ẹ̀sìn tó máa wọ̀ yìí tó tó máa wọ̀ yìí tó tó àwọn àwọn yìí ó lọ́wọ́ ọ̀kan ilé òkú tó fẹ́ lọ́wọ́ ó máa wà tó fẹ́ ọ̀hún coincidentally olùkọ́ olùkọ́ ní ìjọba wa. Ìlú àná hmm. ní alápá. Ẹ̀rù àkọ́kọ́ ó ní ẹ̀rà. Sọ́dà kọ́kọ́ lòògùn máa wọn alápá ní ọ̀rọ̀ wa. Ní ọ̀rọ̀ ní àníyàn ẹ̀dá lè ké wọn síbẹ̀ ẹlẹ́yìn sí ìtùnú ara rẹ̀. Báyọ̀lì àkọ́kọ́ ni mo fẹ́ òní kọ́kọ́ lé àwọn àgbàdúrà. Ó yàtọ̀ bá àti máa fi ní ìgbéde wọn wà lé ẹ̀ ọmọ tó gbé wọn lọ sí ẹ̀rọ ẹ̀yìn. Ẹ̀kan ara ilẹ̀ míì òun wá pọ̀. Àníyàn ní ìdílé

nínú wa nínú kọ́ tọ́lọ̀ máa kọ́ fún àwọn ìgbàdúrà lọ́wọ́ pé kò gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ wọn á lọ ṣàkóso ìlú ní ìkòkò wọn ń darí bọ̀ abẹ́jọ́ ìyá wọn ń lórí ilé ọ̀dọ́ àwọn kan ń délé ọ̀dọ́ ní ilé ìsọ fún ìrànwọ́ o gbogbo ọ̀gbìn ọmọ ìlú náà wọn máa ń tẹ̀lé lọ́wọ́ àtàwọn ọmọ láti lẹ́sẹ̀ ọlọ́wà ilé yìí ọlọ́run ti lé ilé ìjọ ti ọlọ́lá wà á ti jẹ̀ máa lẹ́yìn ìmọ̀ lẹ́lẹ́ olùdíjẹ́ sáré àgbẹ̀ àti ìmọ̀ọ́mù yìí àti sílẹ̀tì ní ilé ìwé bá fi ilé ìwé náà ni wọ́n ń gbé pẹ̀lú gbèsè ẹ̀sìn tuntun gbọ́ra wọn àwọn ọmọ fẹ́ẹ́. poner en coche, poner que el grupo. Imagínate, si es mi tratada, como tú ves, no lees, a ver, es muy bien, ya no más. Coche, si me da, y dice, es mi lugar. Es de mi lugar, sí. Ahora, como que, para el lugar, me muestra la pregunta para el lugar. Sí, bueno. Bueno, ahí, entonces, wọn náà ti sọ ọ wọn ní yálà ìgbìmọ̀ wa kí àwọn pé ẹ̀tẹ̀lẹ́ o tẹ́lágbájá tẹ́láì sí ìlú wa kí àwọn á àwọn onílò ìlú ní wọ́n sọ ẹ̀yìn náà gbọ́ ológun oṣù tí ẹ tó á pọ̀ fún yìí tó wá bá ara rẹ̀ ìfẹ́ ẹ̀sùn náà tó wá bá ara rẹ̀. Wọ́n á rò pé lóòótọ́ sọ̀rọ̀ àwọn ẹni tí ó ń ìyàtọ̀ lẹ́sìn ní wa àmọ̀tẹ́ ọ̀nàlọ́díkà ló ń pè ní dídíkà yìí ọ̀nàlọ́díkà ti wa ìwà alábọ̀wọ́ ní ẹ̀kú alábọ̀wọ́ yìí ẹ̀rẹ̀ kó di àtọ̀ sílẹ̀ yìí alábọ̀wọ́ yìí ti wá jọ. mo ní mo rántí àwọn ọ̀dọ́ tó sáré fún mi mo rántí ìgbé mọ̀nà àwọn àṣàlẹ̀ ìgbà. wọ́n ti yára ti ṣe náà fáyé ìgbà tó yà á. وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهمين عدوا عليها النوادي يعني كل سؤال ما تقوم وحل الله تعالى سلام عليكم جزاكم الله خير اللهم بارك لكم ان شاء الله لا اله الا الله الامام عليكم bayanin da ya kuka yi zafi insha Allah an je yin nan rahama kan nan alaƙa ne wa kai yi ku su wa asma fadi subhanallahi walhamd la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Gracias. àrùsàwà àà tí ó dìrí nílẹ̀ iná ìpínlẹ̀bà àwọn ọmọ ìṣòro ẹ̀ta ààbìlọ̀ Ìjọba ti gbà lọ́dún kẹrẹ́kì.